sí kò sí òye kò sóhun tójú òní mo ní kò sí yé. mi mo dúpẹ́ o ẹ kúlé àlàáfíà tayọ̀. ìwọ náà là ń dúró lé o. òní kí ló dé ṣé bí kí odi lè gbọ́ràn lẹ́sìn sọ lójú ọmọ ẹ̀ ẹ́ gbogbo tó sí pátápátá rìsọ́ọ̀tì ẹ̀ nínà o mọ̀ mi bọ́n ṣe wà ẹ́ ti wọ tọ́lẹ̀tì ní ten times lẹ́nìí èmi ti lọ sí tọ́lẹ̀tì lẹ́ẹ̀mejì iṣẹ́ ọwọ́ ẹ̀ náà dẹ̀ ni gbọ́ màmá èyí lọ tó lé lẹ́ẹ̀mẹwàá lédè jókòó báyìí táṣọ òbọ̀ lọ́rùn yìí ẹbí yíyí gan ni o lẹ́sìn jókòó lè tèrètè ẹ̀rù ẹ̀fọn. o tún wá sọ wọn dọmọ yẹ ká sọ bọ́ lọ́rùn ọmọ yẹ wọn kọ́mọ yẹn rìn òwò jàbí. Ah. Ah, obìnrin yìí. ìwọ náà ẹ̀ méje ọlọ́mú láì sísẹ̀mì ó sì ó sì wá bẹ̀. <laughs> gbọ́ iṣẹ́ wo ni mo fi ran ẹja rẹ o. nígbà yín a fẹ́ jáde ní academy for mọ́tò àwọn abámi fi mo mo gba ráìsì mi gbà mi jẹ mi jẹ ṣáà ti bùkún mi ṣe ṣe ni at the end of the day òfin afsun amusin oògùn yàgbẹ́ òfin oní ẹ ẹ fi so káàkiri pupupu ẹ béèrè question irú so tá à ń so ń gbà yẹn náà òfin kí irú so yẹn ń so ní so pupupu là ń so. gbẹ́nu òsì dànù kó gbẹ́nu òsì lọ tí máa sọ pé half spoon tí wàá ní kínní ó mọ̀ bóyá half spoon ni iyọ̀ ni mò ń sọ àbí tata. ẹ fi so àwọn fi so sìn fọ fi so pupu àbí irú so àgọlẹ̀ yẹn yín kọ́ndíṣọ̀ tẹ wà yẹn ó ṣe gan. tẹ rí bébì mi má màdá wẹ̀rẹ̀ ìlú àwọn tó wọ́n lò yẹn. mo rí pé màmá ń dáná nù kíchìnì ọ̀gbà yìí. má dẹ̀ tẹ̀sí oúnjẹ wà fún màmá àmọ́ pàtí ìrántí fi iyọ̀ sóúnjẹ má máa fi áùtù sí kó tó máa sọ fún màmí ẹ̀ bọ́lá ti rí kinní ta ló fògùn yàgbẹ́ tó ń jẹ. tẹbi àwọn bíyẹn náà wà fífi kírú sọ yìí mẹ́rin sọ àti àwọn èèyàn ní sọ púpùpù. Ah! bẹ́ẹ̀ ni òṣì ah! náà tó náà fògùn yàgbẹ́ sí kinní oògùn ìyá mi. Hmm. ń bèrè wọn fún. ọmọdé yìí náà so ni bẹ́ẹ̀ni kan lẹ́yìn yà ah. Ah, kí ni à kí ni èmi. Eh, eh, yes sir with deep respect sir mo fẹ́ fi iṣẹ́ alẹ̀ mo fẹ́ ká lọ mi ṣiṣẹ́ last time àmì ò nà mí apá ẹ̀ èjì mi dín níwọ̀nba so now oògùn ìyàgbẹ́ so third time bí ló má jẹ́ fi heart mi. so ṣé wọ́n tẹ́ heart yẹn sílẹ̀. thank you sir àdìkà lọ mi ṣiṣẹ́ mọ́. ó dà bọ̀ tá ló ní ìdìrú ẹ̀ àti ẹ̀ tó wà tó wà. Eh, ẹ ṣe sà nga mi ẹ rọra o ẹ rọra mami ọ̀dọ́ yìí ni kẹ́ ẹ lo ẹjọ́. Ah, ah. ò ní lọ bí iṣẹ́ ni. ìyàwó gbọ́rọ̀ kí ẹ jẹ́ ọṣẹ́ kéèké pègbẹ́ kẹ́kẹ́ ní lọ bí iṣẹ́ ìyójó fi kú lórí ní omi mo taka kú dànù. àjíǹde dín kú kò jìjì lọ́gà níyàwó ọ̀gá fẹ́ poison olúwẹ̀ ló fẹ́ pa mí ọlọ́run gbà mí alẹ̀ òwúrọ̀ abọ́gájà ọ̀sán abọ́gájà alẹ́ abọ́gájà di ulé aka gbẹ́kù dùdùdùdùdù aka dàrú irú obìnrin bìnrin àti gbọ́n wàá lọ bíṣẹ́ náà ni àbí kí la fẹ́ máa jẹ tó bá lọ bíṣẹ́ kí mo sí fẹ́ rówó. <laughs> ọlọ́dẹ àṣẹ o ah. ebe epo ndo. òun fóònù náà ló ń rìn ìṣúgbọ́n inú pè. ṣó ah. fẹ́ kébi pààyàn kú ni ṣó lè lọ ṣiṣẹ́ owó ni àbí kí ni gbogbo eléyìí. màálù yẹn ni irú ọlọ́ọ̀ ilé ṣíkó ah, àti jẹ́ àti mọ́ máa ṣe yẹn ọlọ́dẹ àbọ̀ máa ṣe rí yìnyín mi lọ mi ṣiṣẹ́ wọn mọ́. ṣó òṣèré ni ó jẹ́ dìde kó lọ máa lọ bíṣẹ́ kò fọ́ ni o ṣáà nínáwó ni a máa náwó. ẹ bó la ti fẹ́ rí. ọlọ́run á ṣe yẹn. o ti ríṣẹ́ síbò mi. mo ti ríṣẹ́ sílé kó bá ṣe mo fẹ́ gbọ́ ìyẹn bọ̀mí olùbíṣẹ́ ibi wèrè mi nílò ẹ̀bẹ̀ èmi. bí n bá lọ mú yọ máa lè. lóòótọ́. èmi ọmọ ọmọ ògùdùgbàdà ègì ìrúgbó ọmọ pa jẹjẹ nǹkọ yìí. wo wo wo fọfọlẹ o gbogbo ètò ìsọ yẹn ò bẹ mi o dìde kó máa lọ bíṣẹ́ bí mo ṣe ń sọ lẹ́rọ̀ yẹn dìde kó máa lọ bíṣẹ́ o kò fọ́ ní o ebi apá o ebi apá inú lẹ́yìn o ó dá mi lóhùn wo bí ṣorí etí ẹ tó ṣìnà yìí kò ìnà tó nígbà tó bá máa fi tó yìí lórí mú yẹn ṣọwọ́ ebi ló ń jẹ́ bẹ́ẹ̀ o ebi á nà ẹ ní ọrẹ́ nínú ilé táwa nù ẹ eré ló máa pè má dìde kó máa lọ bíṣẹ́ ọ̀lẹ òṣì ọ̀lẹ olè òpò náà dé àgbàyà ó dá mi lò hmm. dìde bí mo yẹn sọ fún ẹ o dìde o dìde bí mo yẹn sọ fún ẹ o dìde má lọ bíṣẹ́ bí mo yẹn sọ fún ẹ o rẹ̀ mò ń ṣeré ni. kankan o ní kankan ní kan ogun àṣẹlá ogun àṣẹṣò bá yá kan. ìjíwè pẹ̀lẹ́ fún ẹ̀. lẹ́ o. pẹ̀lẹ́ kí ló ṣe àfún àyè ẹ̀ òrọ̀bì sẹ́yìn yorùbá ló sọ fún ẹ pé kìrì ìwú fún ọ̀sán ìwú tiẹ̀ náà rárí fún irú kùtùkùtù báyìí àkí ló ṣẹlẹ̀ fún ẹ. èmi àti ìwú ẹ̀ papọ̀ èèyàn mi èjì mèrè sọ mi mà bí ṣe papọ̀ mọ́ irú ló bá dẹ̀ jẹ́ òfin irú wèé fine ìmọ̀ yorùbá tí kò rè gbọ́ ìwé ìwé kékeré sí rírò mo sọ fẹ́ pé wọn kì í rí ìwú fún ìsán àárí ìwọ fún ìrírọ̀ kùtùkùtù sí ò ah, sí kìrẹ̀ ìdọ̀rọ̀ ọ̀rọ̀ bí sẹ́rìn. ìdí èdè ìlọ ibiṣẹ́ onú ò fẹ́ mọ iṣẹ́ mi ti upgrade i'm not a chief security guard man ah. bẹ́ẹ̀ n wo fẹ́ mọ̀ yẹn <laughs> ìdílé orí mi lórí èèyàn òpòrò ló ṣe fún ẹ wọ́n lọ fún ẹ rí compressor ti upgrade àbí ṣé security tó máa ń gbà fún un ríf àbí kí ló sọ fún ẹ pé ó gbà. ọmọ gbalífo ẹ gbalífo security gbalífo ibu yóò mọ̀ dí òórùn ìwọ mọ̀ ẹ yo ní ọ̀dọ̀ wa ibiṣẹ́ yìí mo fẹ́ ká ṣe bẹ́ẹ̀ remote máa kàn sí gate máa kàn jókòó máa kàn tẹ́ sí àdẹ̀sí. gate oní remote ó wà. ó gà á ṣe pé mo mẹ́tò èèyàn yín. remote go tv ó máa lọ sí. ẹ ṣe go tv o wà á kàn dúró bó bára bá kàn tẹ̀ sí àdẹ̀sí kẹ́kẹ́kẹ́ wà á tún àdẹ̀sí sí kẹ́kẹ́kẹ́. ìyẹn náà ó dà bẹ́ẹ̀. ó ní ìgbàlífù èèyàn mẹ́rin ṣakọ mẹ́rin yọ yìí o. ẹ ìyẹn tí mo ti ẹ̀ rí ẹ̀ ráàárọ̀ ẹ̀ rà inú mi ó kò wá sọ́ràn kò tó lọ torí tó bá dọ̀rà tó bá ti rọ̀bì sẹ́yìn sí àrọ̀rà rí àárín àbọ̀ ẹ̀ o ti rẹ́sì ń pèsè yẹn. mi ẹ ṣe bí ẹ wàá rẹ́sì pèsè ẹ ṣe bí ẹ ìgbà yẹn mo ti dúró ní mi ti bẹ̀rẹ̀ òjò rẹ̀ òjò òṣì òní yẹn tó bá mo orí mi lórí òjò. òpònú ṣe fún ẹ tó bá ti tó bá ti dọ̀rọ̀ òróró dé náà ló máa mú ẹ̀ràn ẹ̀ o máa sọ sí òrì kejì máa dàbí pé wọ́n da ẹ̀kọ́ gbígbóná sí owó yẹn kò fi sílẹ̀ èmi ò mọ̀ fún ẹ ó rò sí àwọn ìyá ẹ̀rìn àṣẹ́wó àwọn ìyá ẹ̀ àwọn èèyàn àṣẹwó. wo lórí burúkú dìgbà bí ń gbà tó bá lè ka mọ́ọ̀dé máa ka mákọ́nà. ó yá ó yá ẹ sí ọ̀sán pẹ̀lú mi náà ẹ fẹ́ yẹ passport ẹ ń tẹ fún ẹ gbọ́ bí yàrá iṣẹ́ gàtọ́ ni. ẹ mo ti gíyàn mi gíyàn níbọ̀dí fún mi fẹ́ ṣe passport o mi ṣe náà kú òru mo lọ Canada. ẹ má gíyàn ẹ má gíyàn ó dábẹ́ mi ò láìkí ẹ o yamayama tó bá ṣe ní Ondo ẹ má gbẹdẹ bí o Agodi géètì àwọn ọgbà yamayama o. security ibọkàn mi ṣe yìí o táwọn yẹn dẹ respect mi security bìkan mi e. kí tèmi àti yẹn security lọ́ndọ̀ kọ̀dọ́kọ̀ ní nìbàdàn o ṣẹgbọ́n ẹ dúró ara kẹkẹkẹ yà kọtàbẹ́yà àkàṣà ṣáàṣe díẹ̀díẹ̀ ló tẹ́pọ̀ láyà ló ṣe wọ̀. ẹ wọ ẹ má bàbá sọ ah you don't talk to me anyhow àmì máa ma ṣe bọ mi ò kéré nu ṣe ẹjẹ tì í o oh. gbogbo àwọn kọ́ máa ṣàfùdá sọ yẹn wọ́n bá mi lẹ́nu ṣáà ni o oh. ẹ gbọ́ mi ò dẹ̀ pé méjìlá ah, agodi géètì yìí ẹ lọ bèrè mi. ọ̀gá ọ̀gá ọ̀gá ẹ ní sùúrù fún wọn kọ́sítọ́mà ni wọn. kọ́sítọ́mà bá wo wọn pàṣẹ mi jẹ́ náà ó mọ̀ pàtó mọ̀ wà lẹ́nu kiri náà. bẹ́ẹ̀ mo mọ mo mọ mo mọ. Ah! njẹ́ kò dé kọ́ ló ti máa mi àfọ́tò ni. ó ti pẹ́ gan O ti pẹ́. mi ò fẹ́ dá ṣe ètùtù ti pọ̀ jù kẹ́ẹ̀ fẹ́ dá ṣe. ẹ̀hẹ́ ó yá idó dáadáa imagine. imagine imagine ẹ fẹ́ wá ya Canada passport ẹ ṣe é fù ah, ṣé káàrọ̀ lẹ lọ ní àbílù báyìí kó jẹ́ ṣe báyìí náà ó yẹ ká ṣe fún náà. ẹ má ya imagine ẹ tó fẹ́ Canada passport lẹ fẹ́ wá ya ẹ tó wọ páàmù wá ẹ kò tó wọ́n ṣe páàmù gidi ẹ wọ́n páàmù tẹ̀wọ̀ wá náà ṣé ẹ ní sùn lé ni. Ah, ká ṣe sùúrù ìbẹnugbọ̀gbọ́ títí ẹ ti pọ̀ jù tani bá nígbà gbọ́. gbọ́ ṣé bàtà àndà fẹ́ wò ní international passport yìí. Eh. ṣé ojú mi ojú mi bẹ́ẹ̀ yàn ká gò ń bẹ̀. Eh, eh, don't teach me what I know. I'm a man of myself. Ah. Iṣẹ́ ìbò ti ń ṣe tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ ni. Ẹ gbọ́, ẹ má pẹ́ ẹ má kọ́ mi nìkan tí mo mọ̀. Èmi ò dẹ́ ṣe wọn bó ní gbọ̀ngbọ́n. Agent wọlé ni mí. Michael. Ìbá olúgbọ̀gbọ́. Mi ò jọba olúgbọ̀gbọ́. Ọba ìlọ́ra máa jẹ dáfẹ́ jọba. Ẹ jẹ́ kó rí yín pé. Oh. Ṣé gbọ́? Agbọ́tàn lọ́ra o. Agbọ́ o. Ẹ̀ẹ̀nù nọ́mbẹ̀ o. Títí ẹ̀ dẹ̀ sàn. Ó yá yàyà mi ò ní time. Dọ́dọ́ ah, ìbàjẹ́ kí lè léyìí náà kí lè léyìí náà ah. kí lè léyìí náà. A ṣe sùúrù. Kánádà pàṣọ lẹ́fẹ̀ẹ́ yà náà kí ló ṣe yín náà. Ẹgbẹ́ bá ti kó mi jáde. Ah, ṣé kárọ̀ lẹ́ ń lọ ni ẹ lọ Canada fọkọ́sẹ̀. kó o máa ti wá pọ̀ jù méjì o ó gbẹ́ kọjá mi mi o. ṣé ká pàṣẹ sóńdò. ṣé ọ̀run ẹ̀dẹ̀ lọ yìí ẹ lọ yìí sí Canada a fẹ́ pa mí bí máa fẹ́ wọ airport gbé náà fọ̀dọ̀ kan jọ̀là ṣé màá mọ̀ bẹ́ẹ̀ sí màá pa mí. àníwọ̀ ni kò kọ́ mi ó yẹ jáde kẹ́dùn lẹ́ kọ́kọ́kọ́kọ́kọ́jà kẹ́ni ká kó ẹ máa jọ. ẹ ẹ ti fíìlì fọ́ọ̀mù passport lásán mi ya ìwà látó yìí ẹ bá fẹ́ fíìlì fọ́ọ̀mù à ń ká gbọ́ àgbọ̀ mi. Canada máa ń wá after etí kan rí etí èèyàn wọn dàbí UK UK etí yóò bá ká àwọn òkáná ṣẹgbọ́ ẹ dó dáadáa o kí lè léyìí sí báyìí náà. ẹ stop gbé léyìí náà ṣé mo ní kẹ́ bẹ́ẹ̀ ni pásítọ̀ lè fẹ́ yà náà. Ah, mo bá yín fa wèrè o. kí ni ọlọ́ọ̀ kí wẹ́ ọlọ́ọ̀ lódùmọ̀ ẹ̀ kú ẹ̀ mọ́ kí lẹ́dẹ̀ẹ́dẹ́ yé mojú mi rí bẹ́ẹ̀ yìí o kú mojú mi rí bẹ́ẹ̀ yìí o ah mo mo mo jẹ rí bẹ́ẹ̀ wo ìwọ tó mọ̀ pé fíwà òun bọ̀ nìbàdàn wá yá agodi géètì ó mọ̀ pàápọ̀ ni kí ló tó dúró sóńdó náà ah sákéré ni má má ṣe bẹ́ẹ̀ yẹn o ẹ dó dáadáa mi ò kéré nínú agodi gate tó ní ṣe pásọ lẹ́yìn michael tó jẹ́ ọ̀gá èmi tó ní àwọn àwọn èèyàn mọ̀ imagine imagine ẹ wo bẹ ṣe tẹ ẹ bẹ tẹ dúró báyìí náà ẹ dúró báyìí náà wọn rò pé ìyọ̀rọ̀ yẹn ń bá yín wí mi ò láìkẹ́ náà kámẹ́rà dà. ẹ sà ẹ ṣé ẹ ti wá rí mi mọ́. ayé ẹ fẹ́ bàjẹ́ ni ó tún sùn ni ṣé sáfìà tó fẹ́ ṣe ni. sọ́dọ̀ ọ̀gá sọ́dọ̀ ọ̀gá sọ́dọ̀ ọ̀gá. kálára pàṣọ ló fẹ́ yà náà ó dẹ̀ ń sùn. sọ́dọ̀ ọ̀gá àmọ́ ah, kọ́pìlò ẹ̀ńdẹ́ bọ́ tó kẹ̀ yẹ̀dà túmọ̀ bí wọ́n dúró sí yàmí kẹ̀ yẹ ṣò ní àná ẹ̀ńdẹ́ tí ìyá. kí ló ṣe yín. òun máa hànú kámẹ́rà náà ẹ dáadáa náà kẹ́mẹ́rà sọ̀rọ̀. mi ìjàmọ́ mi ìjàmọ́ fọ́ọ̀sì rẹ jáde nínú kámẹ́rà yìí. kílẹ̀ ṣe mọ́. mi ìjàmọ́. ẹ yàmọ́ ó dà mí kò ṣe mọ́. ṣé àwọn akọ passport ń bá mi rí. abẹ́fẹ́ ṣòfò. kẹ́sẹ̀lẹ̀. kó kíní bá yín mi. bobi pa kámẹ́rà wọn mi ó yá yà wọ́n dó dáadáa. ẹ ìtú ìtú ṣé ọ̀rọ̀ ilé ayé ìṣe kò sùn wọ̀nyí. lọ́nà wo. ò ṣe ṣé o mọ̀ pé lẹ́nu ijọ́ mẹ́ta ẹ̀ àwa tá a kì í mu gaari àwa dẹ̀ tá a mu gaari nígbà tó yẹ pé gbogbo wíṣbánà ṣe pé iṣẹ́ ọ̀gá tí mo ta ó lé sixteen gbogbo bó tiẹ̀ sí ọkọ̀ ìgbogbo ẹ̀ láti ta ọgbọ́n ò káwa rí. ọ̀gá ẹ̀yin lẹ fàájàre. ọ̀rọ̀ yìí dàbí ọ̀rọ̀ ẹni tó yọkùn tẹ́bí sì ń pa ẹ kò lè rálàánú ọ̀gá kò lè rálàánú ẹ wá sọ́tẹ̀wọ̀ ẹ ẹ jọ mẹkáníìkì télọ̀ lẹ́jọ́ hmm. àmọ́ ọlọ́gbọ́n ń dá sí o ṣùgbọ́n ẹ̀rù yín ń bà mí ọkẹ́ mọ́ lọ sọ káà mi. Ah! àgbà kò lè ní mi. irọ́ ni o eh? gbé wuli ní ibà. gbẹdúrà ní mi ọmọ olè kan tí wọ́n pa lẹ́yìn lè ẹ baba gloria ẹ eh. baba gloria ọmọ tó eh. ga tó sọ pé olè bàbá ẹ. táyà mẹ́jọ wọn fi sun bàbá wọn. o ṣe èmi àti bàbá ńlá jọ lọ́jà rẹ̀ èmi fọ fẹ́ǹsì ni. irọ́ ni o. mọ jù kẹnu mọ jù kẹnu bẹ mi o lè ní mi. ẹ wo ọkọ̀ fijó tí ń bẹ lọ́ọ̀kan hmm. èmi ti ń plan tẹ́lẹ̀ kémi yọ catalyst yẹ kémi lọ ta. catalyst hmm. èmi ṣẹ̀ṣẹ̀ tẹ́ńjì nù ẹ̀ ni èyí wàá mọ̀ pé catalyst ń bẹ láyé ṣèbí catalyst ń bẹ wájú ọkọ̀ catalyst iwájú ọkọ. Ah, ah, alẹ́ o alẹ́ o bọ́ọ̀ alẹ́ o. alẹ́ ṣé alẹ́ la wà ní. kẹ́ntìrí kẹ́ntìrí kẹ́ntìrí kẹ́ntìrí. kẹ́ntìrí. making wine. àwa náà wine. wine wine. Ah, gàjí kẹ ọ̀gá wọn ẹ. nǹkan tó ṣe ni pé èmi ò tí ì rí gàjí lẹ́nu o àmọ́ mi àmọ́ bóyá àwọn ti rí ọ̀gá gàjí lẹ́nu. ẹ ẹ ṣe èmi ni ọ̀gá gàjí gàjí ọ̀gá ẹ àbí. ẹ̀rọ èmi tún sí ní ọ̀gàjì. o sí ní ọ̀hún mo sí ní ọ̀gàjì. mo fẹ́ rí gàjí. àgàjì ò wá wá bíṣẹ́ lé nìyí. ọ̀gá wọn gangan kẹ. ọ̀gá wọn. Hmm. ọ̀gá pátápátá. Ah. ọ̀gá wọn ọ̀gá yóò kọ́ wọn níṣẹ́. ọ̀gá ti dé yóò bè yóò bè lọ́gá wa. ìjọba ah. itú ìjà lọ kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ ọ́. Ah. alẹ́ o bàbá. Eh, mọ́tò tí mo ní kẹ́ jáàkì kẹ́ yọ sáfì ṣẹ̀ṣẹ̀ ti yọ. Eh, ọ̀gá sáfì rẹ̀ lé ńgbà tá a fẹ́ yọ eh. àwa kúkú fẹ́ kan tú ẹ́ńgìnì bọ̀lẹ̀ torí pé ẹ fẹ́ yọ sáfìtì mọ́tò ẹ̀sùn ẹ́ńjìn kalẹ̀. ọyẹ lọ bí èsì padà. Ah! Ah! àwọn ọmọ yẹn nìdí ká lóògùn o ká lóògùn kò wọ́n o lẹ́ o bàbá. Ah! bó ni jímèrè chief rán sí mi. chief rán mi sí wọn o mo wá rí gàjí èyí. E. gàjí mo wá rí ẹ. aṣọ pin aṣọ mo lè rán wọn sálẹ̀ sà aṣọ ibi iṣẹ́ mi tẹ́lẹ̀ yìí bọ̀ mo ti kó bẹ̀ so mo wá kókó gàjí lórí la resume síbi iṣẹ́ mi. asọ̀bìsẹ́ rẹ̀. ẹ eh, mi ṣiṣẹ́ ń bẹ̀ mọ́. ọ̀fẹ́ kò fún gàjí eh, eh. ṣé gàjí sọ fún wa pé òun fẹ́ pa mẹkáníìkì tì ní. Ah, iṣẹ́ gateman ti náwó náwó ju mẹkáníìkì lọ sá ẹ̀wẹ̀ understand ó fẹ́ yáwóyáwó àgbà àbámigbé kò máa gàjí máa tún padà yọjú sí wọn. gàjí ó sì dán lójú pé gàjí ló ní ó gbé aṣọ yìí wá ọ̀gá ṣé mi mọ̀ omi tòye àgí ṣé mi mọ̀ omi tòye. kò burú tóun náà bá dé yóò wá bá mi ní. kì í ṣe àwọn ètò ẹ̀wọ̀n lọ́rùn iṣẹ́ síkírítì ó wù ẹ́ ló mú ẹ. Hmm, ẹ ń wẹ̀ nù mú ẹ. kò sí wàhálà òun náà tó bá dé yóò wá bá mi yá ẹ. àṣé o. jọmọdé ká lọ. ìtú ẹgbẹ́ kìíní ń ṣe o. kí máa lọ. dúró. kọ́ lè lo ṣe wà ní. ibẹ̀ mo wà. ṣó ti wá gbé. kò gbé. dalẹ̀ èmi mọ̀ kó tó ń darẹ̀ láàmú fún àbí jìmìrì kan mhm. ló wá ń wọ̀ka rẹ̀ ọ̀bà. tó yẹ kó bínú lọ ta ló ní jìmìrì ta ló ní jìmìrì. ṣé wọ́n náà kọ́ ló fà tó fi bínú lọ. ṣé wọ́n kọ́ ló fà. kí ni mo ṣe fún. tí wọ́n ṣe fún. kí ni mo ṣe fún tó fi ń bínú lọ kí ló ṣe. ṣó yẹ kí jìmìrì máa fọwọ́ lálẹ̀ fáwọn tó sọ pé ẹ̀ ń lọ òun ṣe. àlọ́ lámilámi ẹ̀ kò kan mi o ìwọ ló ń pe tó ń tó ń bísí tó ń pè kí n pe ta ni tó bá lọ kó lọ nìyẹn a máa wẹ́ lómi ni mi ò rí sí gbogbo eléyìí mi ò rí sí ó ṣe máa bínú lọ sani jí bèrè ta ló bí tí òrọ pa. olórí kí ló tó ń sọ̀rọ̀ báyìí náà o máa wẹ́ lómi ṣé bẹ́ẹ̀ náà ló yí láti ti rẹ̀ ẹ́ lómi ni. mo ṣe lè rẹ́ lómi gẹ̀tí máa tán láyé ní nílùú ni gẹ̀tí máa tán ní ìlú. gbọ́ bó ń sọ̀rọ̀. Ah, ah. kò tẹ̀ jẹ́ pé fóònù wèrè ní switch off ló pa ni ó pa ni kò fẹ́ kó pe òun kí jẹ́ ká gbàgbé ìjọ òun ìyàwó ìlú màgísà ló sọ. àwọn ẹnu ọ̀nà kí tó máa kàn kú báyẹn náà àtẹ̀tà gbé ìdílé rẹ báyẹn tó o mọ̀ pé èso téèyàn ti mọ̀ lọ́jọ́ tó ti pẹ́ ó sọ jágẹ́lì tí wọ́n tí wọ́n tí wọ́n ti wù rẹ̀ lọ ni. pẹ̀lú èdè a máa ṣe èdè tẹ́ pé ẹ̀sẹ̀ ní gbórí ẹ̀ ní gbúdú sáà mọ̀ bí a ṣe. ọjọ́ tó ti ń sọ ṣé èwo ni mi gbọ́ ń bẹ̀. ìyá gbàgbé ọ̀rọ̀ ìjìmẹ̀rẹ̀ ìyá gbàgbé ẹ̀jẹ̀ ká wẹ́lú mi àgbẹ̀sàgbọ̀sídà wẹ́lú mi kò lè tó bẹ́ẹ̀ kí ló dé tí jìnnì. mami gán sì bínú sí ọkàn bó ṣe wà mami bínú sí ẹ mami bínú sí ẹ. wọn ò tó bẹ́ẹ̀ kó máa bínú sí mi wọn bí wọn da kó máa bínú sí wọn ti dárí dì mí. Ah, ah, ah, má mi ni wọn bí dá. wọn bí wọn da kó sì máa bínú. a ò gbádùn. wọn bí àlàyé wọn da kó sì máa bínú. tó wọ́n yẹ mọ́ mi tèmi sọ́ọ́ sì máa bínú sẹ́mi. tó lè ṣe mọ́ mi ẹ̀ ní olùrànlọ́rọ́ tọ́lẹ̀ tìbí ẹ̀ tó ní ẹran yẹ̀mọ́ ká. wọ́n ti yọnu sí mi ìyá mi ìyá abiyamọ ni ìyá mi àfitóbi àfi síyàn ọba jábìá mọ lọ́sì mọ̀ máa bínú mo jẹ́rìí wọn ò lè máa bínú wọ́n ti yọnu sí mi tó bá bínú wọ́n ti lọ wọ́n ti kẹ́nu wọ́n ti lọ tọ́sí wa ẹ wá wò ìyá ẹ tó dẹ̀jẹ̀ yí ẹ lójú tí irú kan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí kò dẹ̀ tí ìbínú lọ ó sì ń ka sára kí ló wá ṣe jìmìrì tó ń tó ń tó ń drop sack letter tó ń fi verbal kínní. ṣé ṣé ìwọ ló fẹ́ mọ sí gate fún rẹ̀. a ṣì ó máa ṣe kẹ́lẹ́ fẹ́. a máa ṣe ká tó mẹ́rẹ́ lómi. ṣáà lọ wá security tó máa ṣe kẹ́lẹ́ fà. a ṣe tá máa fi rẹ́ lómi. lọ wá security. gbogbo tó ń sọ ìbọn bọ́ọ̀ì kò kàn mí o arúgbó boys. mo ti gbọ́. wá wọlé fún mi o wá lọ nura lẹ o. mo jẹ́ politician kí mi wá wọlé. wọlé fún mi kó a lọ ṣe kí ni kan o eh, ṣàdẹ̀ ti yàgbẹ́ tán ààrẹ o ṣàdẹ̀ ṣe o ṣáà lose weight mọ́ o ṣe kí ni. mi ò tí ì discover. má jẹ́ kó o ṣe nǹkan ṣù bọ́ sínú ilé. Eh, má dènìyàn o má dènìyàn o èmi eh, yes yes yes yes yes ìwòyí ọ̀la má dènìyàn And oh, no, yes, I'm glad to tell you. Oh, thousand naira. Mo yino. Mo free ẹ kò ẹ́. Ó wá láti ọkàn mi, láti ọkàn mi, láti inú ọkàn mi, mo free ẹ̀. Ìwọ mojú sí fọ̀ bí a ten thousand naira. Ó yà ni mo ti mọ̀ fi òní wá send ẹ̀. That's why mo fi pẹ́ ọ́fì. Do má ṣe mistake send ẹ̀. Má send ẹ̀. Uh, eh, ibi mi fẹ́ ka bẹ́ẹ̀ mi fẹ́ bẹ́ẹ̀ everything bí iye ọlọ́run dé gbé mi lọ. Ó ti ju 10,000 naira lọ so mo ní láti démi náà eh, givers never lack bí àṣà lóyìnbó so èmi náà kàn fẹ́ pín owó ìdí báyọ̀ mo mo máa ń kàn wọ́n ní bàràkẹ́ just ten thousand naira So little change yes ìjímèrè tó ìjímèrè tó èmi mọ mọ́tò confam ẹ confam oyin ten thousand naira ìnà ló bá dẹ̀ dìbò yí ọ̀la má dé adé nìyà àrùn àwọn ènìyàn yójú ó ṣe oh my god oh ten thousand naira ju ẹ mi ṣe point and key àjára ṣe point and key point and key dáná sáré pọ́ kó wa point and key point and key dáná sáré pọ́ oh ten thousand naira boy kú ọbẹ̀ jọ mo ṣe kágo boy kẹ ẹ mú mi ṣe ó rọ̀ fi level ti tẹ́lẹ̀ mo ra level mà ti yàtọ̀ ten thousand naira mo kàn sáré free ẹ mo paná ojú ẹ <laughs> mo paná ojú ẹ mo ten thousand naira kó ó ru lójú ọ̀dẹ̀. àwọn ayọ̀ ẹ̀ yìí o ó ti sẹ̀ o. kí ló sẹ̀. ohun ayọ̀ ó sẹ̀ ní àwọn yóò sẹ̀ ohun ayọ̀ ó sẹ̀. so lè já wa tán. máa gbé ẹ̀fù bẹ̀ máa gbé ẹ̀yà tírélà ní gbà bẹ́ẹ̀ wò kú gbé. ayé mi ẹ ṣe sùúrù o. ó ti sẹ̀. <laughs> Ah, máa gbé ẹ̀ṣẹ̀ àbáyé wa kú kọ́nà. àmọ́ jẹun kú sọ́nà. Ah, ah obìnrin. méṣe bá wọn lọ yẹn. wọn láìkí owó. méṣe bá wọn lọ yẹn. aláìní tẹ́lọ̀n dédé èdè. pé nàgọ́ sọ́wọ́ lówó tó bá ṣe gògùn òun náà wọ́n ẹ̀ bẹ́ àdámọ̀ yìí náà ń gé ọwọ́ ẹ̀ pé ó ṣòwò àkàjúná lè bí kúlúkúlú. okú kọ́nà èèyàn ló ń dò. Ah. jímẹ̀lẹ̀ mi ò rẹ́ ìkíkọ́ tó o fẹ́ máa break heart mi. ṣé mi fẹ́ kéèké máa tẹ̀ ẹ́ pò ní mi break heart yẹ kéèké heart yẹ tẹ́lẹ̀ ẹ̀ dé bá break. ẹ̀ ètò fún mi kì í ṣe owó mi àǹtí mi rẹ̀yìn rí ẹ̀kọ́ fún yín two hundred má yọ ẹ̀rẹ́ ìdá mi jẹ wọ́n one thousand rìn owó mi èyí tó kó fún eré ìsìn rẹ́rìns fọ̀sì rìn wọ́n máa ń sọ èmi rí ẹ̀kọ́ kọ́kọ́ fún owó. rẹ́ni fọ̀sì ò ní apá ẹ rẹ́ni fọ̀sì yóò tó ò ní apá ẹ ò ní abá ti ṣe lóore bí bá ti dúpẹ́ ọlọ́ṣàwé wàá jalè náà sí. bẹ́ẹ̀ ń sọ wọ́n fún ẹ lówó sọ pé ẹ kinní kan ṣe kinní kan. kò sẹ́ẹ̀bì rọ́wọ́ ẹ̀ ṣebí o ti gba one one thousand o ti gba ẹ̀ sápò ìjímèrè wo ẹ̀bẹ̀ ni mo fẹ́ bẹ́ẹ̀ èmi náà mo bèrè lọ́wọ́ ìyá àdìgún ó sọ pé ó fún òun ní one one thousand márùn-ún five pa bàbá àti mìíràn yìí náà ó ní pé one one thousand náà rò fún un eré náà sojú mi kòrókòró àrò sí mo fún eré náà ní kó fẹ́ ṣe one one thousand kó fẹ́ ṣe. àwọn eré dámìjẹ ìjímèrè báyìí eré dámìjẹ. kí ló máa ń ṣe yín báyìí obìnrin ẹ̀ nítẹ̀lọ́rùn bó tilẹ̀ kú mọ́ wọ́n fún ẹ lówó sí i èlé ní kòkò ó ní kíní kan ara ọmọ le jọ bàyẹ ọmọlé ó ti tó wò ọmọlé wò ní tẹ́lọ́rùn bó tilẹ̀ òkú mọ́ lágbára ọlọ́run rere rẹ ó máa wá sí. wò o. ó máa sẹ̀ sí ọwọ́ ó tún máa sẹ̀ sí ẹ lápò pẹ̀lú owó tó fún mi. Hmm ó ra gaari. o ṣe ó ra ráìsì wọn wá wá rẹ jẹ agbẹ̀dẹ. a dà fún ọ àmì jésù. Ah! wá sórí rẹ àmì jésù. tó bá fún mi lówó àmì o àmì o. Ah, ah. madamu. káàbọ̀ ohun ayọ̀ ni ó ti ṣẹlẹ̀ sọ́kọ yóò ti sẹ̀. ti ṣẹlẹ̀ sí mi o. máa ń sàpò ẹ̀. ó ti ṣẹlẹ̀ sí mi o. olùdókòwò ló ti pín owó fún. ó ti ṣẹlẹ̀ sí mi o. ẹ̀wọ̀n tí mi rẹ̀ ròyìn ẹ̀rẹ́ ìdá mi jẹ ẹ wo bàbá tìmí lẹ́yìn ó fún ní five one thousand márùn-ún ìyá àdìgúnra ó fún ní one one thousand márùn-ún eré náà sójú mi kọ̀rọ̀kọ̀rọ̀ báyìí ó fún ní one one thousand ó wá mú tútù ọ̀dẹ̀ ó wà kó fún mi. Eh. màdá má dá lóhùn. mẹ́wàá mẹ́wàá bàbá mi sọ fún mi. mi gbé wọn lọ bí apalọ̀ nálẹ́ o. màrà mu kó fún mi ní one thousand kó síra ibi ni màá dúró sí tó máa fún mi ní one one thousand. ẹ̀gbọ́n kájó kájó kájó káyọ̀ káyọ̀ orí ẹ̀ máa ta. kájọ kájọ kájọ o káyọ káyọ káyọ. ìyọ̀wé yọ lẹ́hùn yóò sàn ó kàn mí òwe kọ́gbọ́n. máa dé níyàn máa dé níyàn ìrọ̀ yíyọ̀lá máa dé níyàn máa dé níyàn máa dé níyàn o. ṣìnà gẹ̀dọ̀ o ṣìnà gẹ̀dọ̀ o. ọgbẹ́ mo ti gbọ́ máa dé níyàn. máa dé níyàn o. gbogbo ìdí ẹ̀ mọ̀ pé kò ń bá mi lára mu wa. ọkọ máa rún gbogbo ẹ̀ ohun ayọ̀. ẹ ẹ wo tìmẹ́ ìnáwó káàkiri o ah, o ti náwó kò nígbà mo náwó kò làwọn tó bá dà lẹ́mọ̀ gbọ́ àwọn èèyàn lọ sí bíá palọ̀ àwa mẹ́mọ̀ pẹ̀lú pam kapajako wọn nkaje of wachakin na wache na pa pachakin na wache na pa pachakin na wache na pa pachakin na wache na po do pa wa do se méjì sisi mẹ́ta eh. wa wa lana wo si mọ́tò yo ba we ma wa poku e akomoto Ọlọ́run ah, ah. <laughs> eh ṣe keke ó fẹ́ ra mọ́tò fún mi Ọlọ́run ṣé ni ṣe security tó ṣe yẹn na gbàgbé o security guard man we ba to yo oju ra wọn lọ Ọlọ́run aya ah, mi jo jo jo jo jo do di ro odu yo fẹ́ ká mi jókòó sí mọ́tò en yi si mi otan yi sosi ṣìmọ́gùn mọ́tò pẹ́ńpẹ́ ṣìmọ́gùn mọ́tò pẹ́ńpẹ́ aya mi ò káyọ̀ káyọ̀ káyọ̀. kó ìfẹ́ mọ. kí ló wí. kó ìfẹ́ mọ. wo wo wo wa bí mo ti fẹ́ mọ. ṣé wẹ́rẹ́ mọ tẹ́ àbí kó ok kí ni mo fẹ́ mu. di koko bẹ̀ kọ́ ẹ́ mbẹ́ ní ma gbọ́ bá ti wá ṣe sẹ́ni gbé wọlé lára jẹ́ wa. Májènìyàn májènìyàn o, ìyọ̀lá o, májènìyàn májènìyàn. Wọ́n mi ò sọ pé òní dé nìyàn nǹkan tí mò ń bí ẹni kò dá mi lóhùn bó ló ti rówó. màdènìyàn màdènìyàn. dúró ṣé tó pé mo bẹ́ẹ̀ mú. màdènìyàn màdènìyàn ewo ah. yọlá màdènìyàn màdènìyàn màdènìyàn. ó yá ní sùúrù ní sùúrù. màdènìyàn màdènìyàn gàgà. dúró ṣé tó pé mo bẹ́ẹ̀ mú lẹ́rọ̀ níta òun ló ṣe rò pé òkè kòkò dé ìgbà kòkò máa sọ wàdènìyàn wàdènìyàn wèrè tó sọ láti ta ẹ náà tó ti ń kùn kiri ilẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan. o lè understand mi gbà wàdènìyàn wàdènìyàn Ah, o. wàdé níyàn wàdé níyàn owó yọ̀ láwàdé níyàn. ó dà dúró dúró jọ jẹ́ ìbèrè béèrè. wọ́n máa ń fún ẹ lọ́tí bí kò ṣe ṣiṣẹ́ rẹ̀. gbà mo wàdé níyàn wàdé níyàn ẹ̀yà ah. mi ò yẹ láwàdé níyàn wàdé gángan wà wọ̀lí tó bá mú gángan wọ̀lí sáyé mọ̀dẹ́niyàn mọ̀dẹ́niyàn o. o tún ṣe kú kú kú kú kú láì ṣe dìyẹ. ah wo ṣe mo ṣe mà ṣe kú kú kú rì bí bí bí bí rì bí kú. nǹkan tí ń ṣe ẹ o. mo ṣe mí o mo ṣe mí o tinú mi dùn yìí o mo ayọ̀ yóò ṣẹlẹ̀ ló bá tásìkò máa sọ́jà bẹ́ẹ̀ kó ìgbà tí wọ́n bá ṣe é wò. ní kíni wo bí àsìkò tó sọ pé tó bá tó yẹn tó bá ti tó àsìkò yẹn tó sọ fèmí dé bá wa mú ẹ̀ lórí wọn ṣẹlẹ̀ máa wa sú ẹbí máa yẹ máa dé níyàn máa dé níyàn ooo máa dé níyàn máa dé wọ́n ah. wa mú ohun òkè wọ́n wa bá ń gbé fi wá dé níyàn wá dé níyàn ọkọ mi èmi àtẹ ní kíni èmi àtẹ wàá gbà físà wọ́ndó èyí màá tó ń do jẹ́rẹ́rẹ́ wàá gbà físà wọ́ndó. mi ò jẹ́rìí ẹ̀ mọ́ o mi ò lè gbẹ̀rí ẹ̀jẹ̀ ń tà mọ́ rárá. lákọ̀bẹ́. tó èmi tí mo jẹ́ ìyàwó ẹ̀ mo ò mọ kọ́kọ́ mi ò gbọ́ kọ́kọ́ mo kò wọnú compound mo dẹ̀ rí tó ń pín owó fáwọn èèyàn wọn ni o ti fún ya kinní kan ti fún ya alágbájá ìyá tàmẹ̀dò kí ló ṣẹlẹ̀. kékeré kan yẹn orin ìwà kaba mi kọ bí ìwà kakọ tẹ̀lé mi àwọn kò wá dé níyàn wá dé níyàn o mi wá dé níyàn wá dé níyàn wo yí ọ̀la wá dé níyàn wá dé níyàn ojú yóò lè mú first born wa ló ń wò mí o má ṣe jù bẹ́ẹ̀ ojú yóò lè mú first born wa. kò sí. fọ́ǹbù o à ń fọ́ǹbù mo mọ̀ mọ́tò àwọn kàdá mi dúró síbẹ̀ náà tó gbọ́ kí túmọ̀ ẹ̀. ẹ̀dọ̀ bàbá wílé lé aláyé ṣòbìrì ó dá wa dúró bíi ó fi di four hours. èsì ẹ̀ṣọ́ rẹ kú ègbọ́ náà gò ṣé àgọ́ ìgògò wo kú ègbọ́ ṣé òun wọ̀ wọ̀wọ̀ náà tó wọ̀ dúró dá ẹ dúró síbẹ̀ yìí. ẹ fi ilẹ̀ ilẹ̀ ló ṣẹlẹ̀ kò ní pọ́sibú náà má bì. báwo àti túṣẹ́ pẹ́ o. ó ti yàtọ̀ o ó pọ̀ ń wàrí sí mi o ó pọ̀ ń wàrí sí mi o mo mọ mẹ́tò o mo mọ mo wọ́ọ̀tì èèyàn ní mọ̀mọ̀. ọ̀gbẹ́ni bẹ́ẹ̀ tòdó dúró èmi ò fẹ́ ṣàlàyé yẹn Canada àwọn èrò yìí o n ti ní ìwé ah. gbèlú o. Canada o Canadian la. Canada. Canada. mo ti ní ìwé gbèlú o bí mo ṣe ra oh. ẹ mo ti ní ìwé gbèlú o. ọ̀rẹ́ mo ti lọ tó bẹ́ẹ̀. mo ti lọ jẹ́ ń lọ bá yẹ̀rọ mo ti lọ jẹ́ ń lọ. pọ̀ fún wa security. Ah, ah. má fọ̀ bẹ́ẹ̀ mọ́ security kẹ̀ ẹ́ ṣe jẹ́ security ejide ọmọ ìlú òyìnbó kànájà kànájà yẹn dẹ̀ pé ń bẹ́ yọ. fàṣọ kọrin kan nínú amẹríkánà ó ní ẹbú onírè yọ kiri wa kó lè tẹ̀ wá lọ́wọ́ káà náà lè jẹun sókè. ọmọ jẹ́ ká bá yọ. gbàgbọ́n ọ̀gá ẹ̀ o bí o bá fẹ́ gbàgbọ́n ọ̀gá ẹ̀ ló lọ pí lálá ọ̀nà ọ̀gbẹ́ni ni wọ́n jìnnà o. Ọlọ́run gbé wa débẹ̀ náà. gbé ẹfù bẹ́ẹ̀ máa gbé ẹ rátírà ní wo kú gbé èèyàn ah. gbé ẹfù bẹ́ẹ̀ gbé ẹ gbé ẹ lọ wá wọ́n bí ṣètò bí wàá ṣe àwọ̀ lóyìn bẹ́ẹ̀ wọ́n ti ń gbé ẹfù bẹ́ẹ̀. tíra bá o má má ṣe báyìí náà ṣé bẹ́ẹ̀ ẹni bá fẹ́ lọ sí Canada ẹ̀ nírùngbọ̀n ah. ah, onírùngbọ̀n wo lè lọ ń kọ̀ dẹ́mu. wọ́n ti lè mi kọ́ ah, wà pa. kèsì la títì ràn ẹ ẹ gbà yẹn yóò bá títì ràn oh God. Ah kéèrò dè bọ́tì ẹ̀ fàyà bẹ́ẹ̀. má má bínú má bínú mo kọ níbi kí n mú ara da náà kó lè wà òkè. Canada de gbàjí àwọn Canada ní èdè yẹn yé ìsanra púpọ̀ bí irú mi bí dédé fìlàsẹ̀ yẹn tó jẹ́bọ̀ fi. ọ̀ lè wá wílé ìgbà wà ní. bí n bá fò Canada àmọ́ àwọn afọ̀fin náà ká pajá kò mí. Ah, màá ka pàjá ka mẹ́mọ̀ pọ̀ mọ́ aka kọrin ojúlọ ojúbọ fi kẹ́kẹ́ nìkan òní kankan nìkan oògùn aṣẹ làwọn òyìnbó àwọn aka yọ àìjọ aka jó mọ aka jájá bí mọ aka jẹ. Ah, wàá pàjá jẹ Canada. pẹ̀lú ẹmọ pẹ̀lú aka mọ́ bẹ́ẹ̀. òní má dọ̀rọ̀ ẹ̀ wo òjò pàdé mi mi ìfẹ́ kó mi ìfẹ́ kó búrẹ́ sọ́dọ̀ sẹ́wọ̀n Canada. ó dàpọ̀ fẹ́ jẹ́ ọ̀tá mi wọ́n wù mí jẹ́ bó ṣe fẹ́ fún Canada o jẹ ju wá sí Canada. àwọn ah, yà jẹ jaja yóò jẹ jẹ jẹ jọ. gbàsẹ̀ ló dé ah, odógun gbàgbé o odógun ìgbà tèmi ló dé má di alópẹ́ odógun ẹ ti bí mi dẹ́ ẹ ti pè Jésù ẹ gbọ́ Jésù ló ní sùn á gbọ́ wà pẹ̀lú àtìlẹ́yìn Jésù náà. ó pọ̀ wọ́n tẹ ìdarí ẹ lọ ṣé o bá yẹ kó tí wàá máa tó àwa náà á débẹ̀. bámọ̀ bámọ̀ bámọ̀ ìjírèrè bí ẹ fẹ́ bàdé jẹ́kọ̀ọ́ Fẹ́mi Adéníyì máa gbé kórè bàwáàsì mú yìí bàwáàsì bọ́ yẹn bàwáàsì màmú yìí kò bàwáàsì dọ́ bàmí wò hmm. màmú yìí kò bàbá bẹ̀ ìyá size bàbá bẹ̀. eléyìí lè size bàbá bẹ̀. o a size bàbá bẹ̀ gan. kò lè size bàbá bẹ̀. mọ ọmọ ẹ̀ṣẹ̀ yìí o. mo mọ nǹkan tí mò ń sọ o. jọ má gbọ́ ọ̀rọ̀ mami náà. pẹ̀lẹ́ o aráàlú òyìnbó. wo mi èyí o èsì máa ń bọ́ sàásì kò ṣe tóbi o ṣe tóbi o. ah ololo ololo ololo ololo ololo nìyí singlet ah, wa máa ti fi yọ kan bọ́sà lórí pé lédè ń máa ní òjò lórí pé ọmọ bọ́sà kí ṣe bẹ́ẹ̀ lè bọ́sà kan yẹn pé àmọ́ bọ́sà lóyìnbó bẹ́ẹ̀ ṣe rí ẹ yàtọ̀. o tẹ̀ máa ní ìdòrí jìnnà. màá mú singlet kò bá sọ. ajá sọ ilé inú. solomon ogunladi máa mú yìí kó máa ka lómi náà fún. singlet yóò dá mọ́. nínà akam lọ sóko alakam dá ka gbọ́. ó yá. ah màá mú yìí kó bólú ọmọ gidi bólú ẹ yo ọmọ wa náà gbọ́ mọ̀ṣọ́ màá mú kó bolu. ẹ ó Òṣogbo amúránṣẹ́ sí amúránṣẹ́ sí mọ́tò. Òṣogbo ń gbé. Ah, ọkọ mi aṣọ ifáì má jẹ́ ká fúnyàn àlè fúnyàn lélẹ́yìí o, èmi ò ní fúnyàn o. Ọ̀gbẹ́ni Kéṣẹ́. Kéṣẹ́ náà Kéṣẹ́ náà. Màmú yìí kò. À ní fúnyàn. Màmú yìí kò lógun lọ́yọ̀ọ́, màlágbẹ̀dẹ hmm. rí ṣòkòtẹ sábà ìka jánu di eh. gbàmú ẹ tẹbi ṣòkòtò ẹ máa ń ya dídì yẹmu ṣe ibi kẹmẹjì jáde ṣe lànà ah, ṣòkòtò ọmọ yẹn ya hmm. ó ní ìdí ẹ. èsì náà lè mú yìí kó ló mú yìí kó máníjà. irọ́ wa máníjà jẹ́ ká rí. Eh? irọ́ a máa fún un lógun lọ́yọ̀ a máa wọlé tọ́yọ̀ sí bèbí tọ́yọ̀ sí bèbí ẹ̀tì ó kù ọmọ mi kan tọ́yọ̀ sí bèbí. tọ́yọ̀ sí bèbí ta ló ń lò obìnrin ni tọ́yọ̀ sí bèbí máa jẹ́. Mr. olùwọ ni ó pè mí o. hello hello eh, eh, eh, hello sir baba yes sir visa mi ti ready a máa ṣe òṣì náà mọ́ dàn ó kẹ́kẹ́kẹ́ èmi náà ti tó ń bẹ yìí mẹ́ pín àwọn aṣọ mi bẹ́ẹ̀ wọ́n fi lóyìnbó yá yìí èyí <laughs> ti sà problem <laughs> kẹsẹlẹ owó àmọ́ bínú sàbí olóyin three hundred thousand ah. okay ok ma get back sí wọn màmá wọrí Yes, yẹsà ń ṣe visa mi ti rẹ́dí owó ìgbọ́hún tó. mo gbọ́ gbogbo ẹ̀. olóyìnbó yá o a ní ìdòwò three hundred thousand. ó máa ń sọ̀rọ̀ bí òkú mò ń gbà mí gbà tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo ní mò ń gbọ́ nǹkan tẹ́ ń sọ lóyìnbó yá ó yá máa lọ nǹkan gbọ́ máa padà fi parí ọ̀rọ̀ a ní three hundred thousand. ibi ẹ̀ wọ́n lé ewu. wọ́n ṣé o bàbá ní lápásápásá nípa ọ̀rọ̀ yìí àtòsà mo ti rẹ́dì. gbọ́ gbọ́ gbọ́ ní ìgbàgbé ṣùgbọ́n mi rò pé ohun kan tó fẹ́ látọ̀dọ̀ mi mo lè ṣe mi lówó tí mo lè yá ẹ. tí èèyàn bá máa yáwó ó máa ní nǹkan tó máa fi dúró ìyẹn bẹ́ẹ̀ èjì èló gan-an là ń sọ̀rọ̀ nípa ẹ̀. three hundred thousand ní ìdí péré three hundred thousand naira three hundred thousand ní ìdí. Hmm ẹ̀dẹ̀ sí wọn fẹ́ fi di imú dúró pátápátá ó ti yálẹ̀. mo ti bàbá mo ti plan yẹn o mo plan yẹn o. the eh, cause the long story short sir eh, ìwé eh, ilẹ̀ olú mi èyí ilẹ̀ olú mi. Oh, ìwé ilẹ̀ wa. Lẹ́lú mi báyìí, lẹ́lú mi yẹn, sí ọ̀fọ̀ everything ó pé yìí ó sí ọ̀fọ̀ torí allocation ọ̀la títí màmá làmà là gbàbẹ̀. Pẹ̀lú ìwé yìí báyìí ṣé ọdún yìí ló fẹ́ gba owó tá à ń sọ àbí ọdún tó ń bọ̀. ọdún yìí wà kẹ́yìn tó fẹ́ ọdún yìí wá ṣe báyìí ọdún yìí yo kíákíákíá. tó bá jẹ́ bẹ́ẹ̀ eléyìí ò ṣeé dúró. ah owó yìí mo ní ìdìkàkẹ́ ọjọ́ ìmájà ìròyìn bó ọdún kan májà ká sẹ́ńdọ̀gbọ́n sí wọn máa mú un dúró pé máa mú un dúró bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́fẹ́ mi di mu dúró báyìí kẹ́fẹ́ di mu dúró kẹ́fẹ́ di mu dúró. wọ́n fi ń fún un fún ògbọ́n fún un ẹni pé ó fẹ́ kí ní dúró àbí kí ni mo gbọ́ yẹn. jọ. ṣé ọmọ kan tó ń sọ ṣá. jọ mo mú yorùbá mi yé mi mo ń bẹ̀ ẹ́ mo lọ bá bẹ̀ ẹ́ mo lọ bá bẹ̀ ẹ́ mo fẹ́ dúró jọ ló gbọ́ mi tò ló gbọ́ mi tò mo nífẹ̀ẹ́ tọkàntọkàn èyí ṣe bọ́ fi ìfẹ́ ìtàn mo ní sí ẹ ìwọ náà ṣáàgbọ́ nígbà yìí máa ń dótọ̀ fi ìwọ gangan ò ní ìfẹ́ ìwọ gangan ìfẹ́ mo gbé wọn lílọ. dúró náà nǹkan tá à ń sọ yìí ẹ ṣé o rò dáadáa like ó ríro wọ́n fúnra ẹ̀ ó digest ẹ̀ nínú ọkàn ẹ̀ ó dẹ̀ feel pé ó wà òkè ó fẹ́ fi mí dúró. ah we lè understand o. ẹ wíìlì náà ni omi ò lè understand mi tẹ fẹ́ understand náà ni. Eh, ah, ah. Eh, no place like ìlú ọba o ní fù bẹ́ẹ̀ ní kọ́kọ́ níjẹ́ kọ́kọ́ ní wọ̀ bẹ́ẹ̀ ní wọ̀ bí ní jẹ́ everything nínú mi dùn ní house. ní kò fi mi dúró ṣòwò gbọ́n kọ́ta sọ ni èmi ìyàwó ẹ̀. ìwọ fara ẹ gbọ́ dílàlọ́ọ̀dù mi mo kówó lẹ́ẹ̀lì ìwọ̀n everything ìrara ìwọ̀ gangan ìfẹ́. ìyá ìṣe fọ̀ fi bóyá ó fẹ́ ṣe anything pẹ̀lú ẹ ó kàn nílò èèyàn yáa dúró bíi gàràǹtọ̀ dáa dúró bí dáa kariwo ẹ dóhun náà kariwo déjọ́ fi déjọ́ fi ó yá àyàngó dédé tó wá ti wá lọ alẹ́ka òfin dẹ́ni tó bá fẹ́ ṣẹlẹ̀ á lè wá arrest àbí ṣéun eh! mi nǹkan tó bí ọ̀rọ̀ ìfọ̀fíwá lè jẹ́ onídùúró mi onídùúró mi jọ. dúnà dúnà tẹ̀ ní sùúrù bó ló ń lọ yẹn gan-an. ẹ eh, wò ṣé o ah wẹ́ẹ̀mọ̀ bí mi lọ ní odó ká fún ẹgbàá yìí Canada mi lóyún unula unula be yise mila doga yise mila Canada mama nila pátápátá àwọn ìyá desi ko liwa re ko bẹ wa si uli de ti ṣaaye o Canada hmm, ó dẹ̀ sàn débàdẹ̀ ti lọ bẹ́ẹ̀ o lóde káàṣírí kàn yẹn má tó àwọn ọ̀rẹ́ o bá ti lọ Canada bẹ́ẹ̀ ìwọ náà ti fò Canada o gbàgbé o èsì mọ̀mọ́ ẹ lọ n fẹ́ la tó wẹ̀ náà tó mú wáyé lọ́ba tó láti nàìjíríà lọ òní èlé tó bá tó wẹ̀ náà ti canada wá nàìjíríà wẹ́rẹ́ bẹ́ẹ̀ ju akànlá gba passport àti visa wákànláwà àti skẹ́ẹ̀tì máa rẹ̀ ti ṣètò oh, everything. ẹ oh, eh, mo ti gbọ́ àmọ́ hmm. kò ṣeé ṣe. nǹkan wo ètò canada mi fọ mi lọ canada. ẹ ìgbà tó jẹ́ canada kò dé ń pariwo canada canada canada canada. Ah. mo mọ oyè ń bẹ mo mọ yorùbá ń bẹ jọ. tó fẹ́ já mi ni. lóde lọ́wọ́ máa kú sí ẹ náà tó ìbàdí lọ ẹ Canada jọ tó dé lọ ẹ Canada o jọ tó dé lọ ẹ Canada o máa padà wá mú ẹ o máa padà wá mú ẹ o. bó ṣe o orin kò mọ̀ ẹ́ pílẹ̀ ẹ̀ dẹ̀ṣẹ̀ aláyọ̀ ẹ̀kọ́ ẹ̀ aláyọ̀. aláyọ̀ ẹ̀ dẹ̀ kọrin aláyọ̀ melody. ẹ̀bẹ̀ ìdí aláyọ̀ ti gbà. ọmọ mi gidi èèyàn gidi èèyàn gidi. èèyàn bẹ́ẹ̀ Canada mi lọ yìí mi lọ sí Canada airport wípé mi lọ Canada mi lọ yìí. Canada wúwẹ́ màtẹ́lẹ̀ Canada eh, yìí o eh, eh, ọlọ́run ní kò ṣe Canada mi lọ ló máa ráyè múlẹ̀ gbà nọ́mbà ẹ̀ in case. ní ilé mi nù kẹ́ lọ kò ṣe wọ́n wá ti fún Canada màlá máwọn ìyàwó àtọmọ kò ṣe o ok jọ̀wọ́ bá mi yí lọ́dún fẹ́ mo fẹ́ bí kọ́ mi fẹ́ kọ́ fẹ́ kọ́ jọ̀jọ̀ jọ̀wọ́ bá mi yí orin lọ́dún. ó dọ́gbọ́sà. bá mi yí sí odò ebi èmi mo mo mo san oko ẹ ló bá mi pọ. ó ké kí n pa orin náà lórí. yóò dùn ẹ. ẹ má bẹ̀rẹ̀ sàn. o ṣe o mi ò ná hello. hello ẹ̀gbọ́n. mr wọlé mẹtí lọ bẹ mọ ojú ọ̀nà airport mo ti lọ jẹ́nà airport o mo fẹ́ gbéra mo fẹ́ gbéra o. ibo lẹ dé báyìí. mo ti close sí airport bẹ́ẹ̀ mo ti close sí airport bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe gbà tó yìí. ẹhẹ nice one. so kí mẹ fẹ́ ṣe bẹ́ẹ̀ kí wọn necessity yìí máa ṣe. nice one ẹ máa lọ sínú airport straight jẹ́ ń gbọ́ mi tẹ bá ti dé airport àwọn immigration yẹn fẹ́ máa mọ ṣẹ́jú o ẹ jẹ́ kọ́ mọ̀ yìí pé àtọ̀dọ̀ agent wọlé lẹ ti bọ̀ jẹ́ ń gbọ́ zero airport yẹn gent wọlé má ti fẹ́ wọn nà. tẹ bá tún àwọ airport ẹ máa ṣe ìrànkọ fún mi ẹjọ ẹ bèrè ibi tẹ́ ti máa gba yellow card. yellow card. bẹ́ẹ̀ni kínyìn amú ìyẹn túnṣe kẹ. ẹ ní ìdí ẹ o. máa fìlì. ẹ máa wá fìlì ẹ pẹ̀lú orúkọ yín gbogbo dátà sí náà sílẹ̀ ṣẹ́gbọ́. ok. ẹ gbà wà important ẹ jọ o ẹ jọ o ẹ jọ ṣe ẹ ti ra face mask. ṣé máa tún mú face mask rà lọ sí Canada kí wọ́n fẹ́ ṣe ẹ mọ̀ sí wọ́n ṣe o. ẹ ra ẹ ra bíi méjì dání náà wọ́n máa disturb wa fún yẹn náà ó yẹ ká ti mọ. òkè dí tètè wá bí wọn ti àárọ̀ ọgbà ìmọ̀ òdì mọ́tò yìí páàkì àwọn òdò páàkì gbó máa ra face mask yìí o ìtàwọn lédè rọ dání. ẹhẹn ẹhẹn mò ń bọ̀ ẹjọ mò ń bọ̀. tẹ bá ti filẹ̀ tán. ẹ wá bá àkọ́ tó wà níbi ìsàlẹ̀ yẹn tamina wà ní ká gbà wọlé o ẹ abáwọn abẹ̀tẹ̀ máa dúró síbẹ̀. no no no passport ti wà lọ́wọ́ mi tíkẹ́ẹ̀tì ti wà mo ti print everything. all right all right. ẹ uh, all right all right. ẹ fẹ́ ra face mask. ẹ face mask o ṣe mo mo kádàdà mi lọ ayé ń gbọ́ mú ní ìdí ẹ̀. ẹ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan. ẹ ok ǹjẹ́ mi máa mi ti gbàgbọ́ ọ̀fìn méjì kú méjì kọ́ tó nù ìyẹn o ṣe o ká lọ kánádà yìí kánádà mi lọ o ṣe bá ń gbé sókè padà à ń gbọ́rin sókè ẹ ẹ̀sùn ẹjọ́ ẹ màá sún lọ dàbí lọ́ba o. ẹ mo ti fùbẹ̀ lọ́la ọlọ́run tó bá fẹ́ ní fùbẹ̀ ló jẹ́ mi máa lọ ẹ̀bẹ̀ náà wẹ́. inú ẹ̀sìn máa gbẹ́rú iná tẹ́ máa padà kábúlẹ̀. ọ̀rọ̀ ẹ ti yé mi o. bó o wá ni. bó o ní kí n. Ah, ah. kò yẹ ká tún fa kínní igun ẹ̀yin obìnrin ẹ tó ti dé o. Ah, ṣé nǹkan tẹ́yìn ṣe yẹn ṣó dáa ni. kí ni nǹkan tí mo ṣe ṣé ìyẹn ò mọ̀ páwọn aráalé màmá sọ̀rọ̀ ni. Hmm. ara ló sọ̀rọ̀ wo wo wo wo gbọ́ gbọ́ ṣé o mọ̀ pé gbogbo ohun tó ń jẹ́ ẹ̀tọ́ pátá lórí ẹ̀ báyìí ìkáwọ́ mi ló wà <laughs> mo ti yọkọ ẹ lówó ó dẹ̀ ti travel ilé dẹwọ́ mi. Hmm. ìyẹn ni pé nǹkan tẹ́ ń gbìyànjú àti sọ́ọ̀sì ni pé ẹ wò mí tán báyìí ẹ dẹ̀ wò pé mi ò wọ́ọ̀tì ju three hundred thousand tó bá jù bẹ́ẹ̀ lọ ìwọ ni màá kó balance fún kò ń ṣòun gbogbo eré ìkáwọ́ wa ló wà báyìí ẹ wá gbọ́ gbogbo bí mo ṣe máa ń yọ ṣe tí n bá máa wọlé tí n máa wà nínú ìpayọ ọkàn yẹn kò sí yẹn mọ́ ẹ kí ló tó kù. èmi náà wọ ara rẹ o ara rẹ o rẹpẹtẹ. Eh, hello mr ijimere in canada wọn á ti máa gbọ́ lábúlé yín ààyè ti wọlé kí ló dé. ṣe tamina wà lẹ́gbàá ni how come ah mr ẹ̀dẹ̀ ti fíìlì ẹ̀ ẹ máa padà bí sọ̀dá mẹ́wàá ṣọ́ọ̀ṣì ni o ẹ máa fowó sínú ẹ̀ nì ẹ́ ẹ jọ ìgbà wọlé ti dẹ́kọ̀ọ́ ná tóun yín bá lọkọ̀ yẹn kọ́pọ̀ lọ yín lọ ẹ já o ẹ já o ẹ bá ní ẹ travel ẹ padà sí Ondo lọ́dọ̀ yín ni o bẹ́ẹ̀ ni Canada kẹ̀ ẹ lè lọ ẹ lè lọ ẹ mo ṣe ọlọ́run yín fún mi ni irú irú yín pọ̀ gan-an irú yín pọ̀ gan-an ẹ kàn lójú ni ẹ fi ríran ẹ jọ ṣe èmi jẹ́ jẹ́ǹtì tó ń tó ń ṣe físà fún yàn ẹbí mélòó lọ lu òyìnbó mo yà pákéjì ní iṣẹ́ tọ́lọ́run fi rán wa nìyẹn àṣeyè dẹni ẹ̀yin kọ́ dẹ̀ ni màá gbá last mo ti ń gbá àwọn èèyàn kẹ́yìn tó dé ẹ̀yin kéré náà tí mo ti ń gbà pẹ̀lú ògùn ọlọ́run ẹ mọ̀ nǹkan ẹ lọ Canada kankan bẹ́ẹ̀ ṣe wà yẹn o yìí tó máa pé yẹn má jẹ́ kán gbé yín bẹ̀ yẹn o jẹ́ ń gbọ́ àwọn immigration yẹn wọ́n ti dà àwọn ọlọ́pàá kan sí airport ọ̀tẹ̀ wá kan rìn ẹni a wọ́n á gbé yín o ẹ̀hẹ́n ẹ tètè máa gba Oǹdó lọ ojú òní tìyín owó èwo ń bẹ̀. èlé tí ọ̀nà lẹ́sàn-án la gbà lọ́wọ́ yín lẹ tó ń pariwo à ń ta gba one point two lọ́wọ́ gan wọn òkè ẹ́ pé kí ni. ẹ wo Mr. Ajimere kẹ́ ẹ gba tamina one dé two dé three ẹ lè wọlé. bẹ́ẹ̀ báyìí wọlé náà ẹ wọlé sílùú yín lóńdó ni Mr. Jimere mo gẹ́ẹ̀tì ẹ tò ẹ yé dù ẹ kú lórí fóònù na yé tò ẹ gbòǹdó lọ ẹ lọ́bì kankan ẹ lọ́kàdàdà kankan ìdí ti jẹ gbogbo owó mo jẹ́ǹjì ẹ̀ mo ti ba lórí ohun gbogbo ọba ni mí báyìí ẹ rè wọ ẹni ẹ gbogbo wọn ni wọn ni Ada. <laughs> Ẹ ra mà. Mo wà òkè. Ah. Oòrùn ẹ mọ̀ pé oòrùn wa bí ìgbà tán tan túkè léèyàn lórí ni. Torí oòrùn délé wa bo ó wá bàtà rí. Ah, ó sì bo díẹ̀ ẹ mọ̀ pé irun wájú mi ti mú reverse. <laughs> Bẹ́ẹ̀ni. So kí lẹ ló ṣe mà? Ebi ọmọ ìwọ náà ni kò wo ṣé mi ṣiṣẹ́ mẹkáníìkì mi. Ẹ̀ẹ́ eh, eh, ok. Ìwọ náà ni kò wo nǹkan tó ń ṣe. Ok. Mo ń bọ̀. Ok. Mo ń sáṣọ lẹ́yìn mi. Ok. okay. okay. okay. Thank you. mọ́tò yìí ò dáa kí ìkẹyìn ò dáa bá. bírọ̀ṣì yóò dáa. Ah, ah. kí ló wá tún lè tó báyìí. ah madam mo ń bọ̀ jàre ṣe rí bírọ̀ṣì kíkì ó ti jẹ. bírọ̀ṣì. Hmm, ó ní ò yẹ kó kíkì ní ẹ̀rọ òdèlè. karamọ tí ẹ ń diṣẹ. kíní yẹn yìí má dé lágbára kékeré. Eh, ẹ mọ̀ pé nǹkan tí yẹn bá ti mọ̀ straight to the point ni. àmọ̀jù àmọ̀jù ló ń ṣe é kọ̀ọ̀kan tó ń ṣe kínní. ṣe rí nǹkan tó lọ́nà bá ti fi rún oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ hmm. mẹkáníìkì o mo mú wá látọ̀run. wọn náà máa fún ẹ ṣe wọn wà ní kí ló wá dẹ̀ ṣe. búrọ̀ṣì kíkì yẹn ò dámú. búrọ̀ṣì òwúlọ́mú búrọ̀ṣì. ṣe rí kíkì tó bá ti kíkì wọ tó máa ń kanra pra tí engine fi ń start òun ló jẹ́ kó máa ṣe bó ṣe ń ṣe yẹn hmm. so brush, yẹn ti jẹ. Hmm. èló wá lòun. ah mi ì mọ báyìí o mi mọ o because last time tí mo ṣàyẹ̀ náà bíi eighteen nine kọ́ nìyẹn. kẹ́ni. búrọ̀ṣì ni ẹ jẹ́ kí n pọ̀ mọ́ ìlú. brush lásán ni. <laughs> irú brush ò lè pẹ́ rẹ̀ brush tó ń fi brush ẹnu ni. irọ́ orí mi ò pé ni. ẹ jẹ́ n pọ̀ mọ́ ibò. pé ẹni tó máa pẹ́ jọ èpo jù aláwọ̀ kó ti máa fi ní problem pẹ̀lú ẹ̀ ni ó ti máa rojọ́ jù. Chidi Chidi. ee ọmọ ibo ọ̀rẹ́ mi jọ̀njọ̀lọ̀ òrójú <laughs> ẹ̀ lọ́hùn ọmọ kàtà. àwọn obìnrin kan tó máa béèrè àkókò òsì fún ọmọ kan tó ń ṣe yìí náà. yes na yes i work ah very well as i put am like this mwah, the thing move me. gaji yes now. Oh, de eh, gbogbo dada dada. Um, sorry sorry um, brush element you know element now. madam ẹjọ iye ìwé ni mọ́tò yìí. sórí ẹ̀fọ́ ìwọ kọ́ ni mẹkáníìkì ò mọ́dún tó eh, two thousand and seven yes yes yeah uh, the brush that kick brush move back kick. Eh the kick eh. ó ní pé brush yẹn pé ká má dára o pé ká kúra kíkì nǹkan tó sọ how much twenty five ah, no no no no. ọmọ ibo irọ́ o twenty five báwo èlò ló sọ pé òun máa gbára sí. let me give you twenty. ìwà títà ní sẹ́wọ̀n lo olówó tó ń ná kínní wàá dẹ̀ bí mi pé lóní ká fún un sọ pé eighteen eighteen. ok. tó ah. ti gba eighteen gbogbo nǹkan wọ́n bí lóòótọ́ i know i know everything don cost. kí lẹ ń sọ. yes na. o de gbé fóònù fún mi kí n bá sọ̀rọ̀ eighteen ni o na we get o. last yes, how much last? last tell me last. last eighteen. na twenty-five. aṣọ mu nǹkan ni. twenty-five. balẹ̀ balẹ̀ eh, twenty ti wọ sọ yẹn sọ fún pé twenty yẹn. if dem ready i go call you don't worry. twenty twenty ọmọ akínú máa ń ṣe é náà. a lè ń balẹ̀ o. ṣe é mo pè é ah, ah. kò ń gbá mi bó bá ṣe rí ló ṣe máa sọ. èló wá ló pè é twenty five. àyò ah, ah, èmi àti ẹ̀kọ́. ok ní nǹkan tó o bá ti gbé fóònù fún kémi bá sọ̀rọ̀ fúnra. inú ẹ lè bá sọ̀rọ̀ tẹ bá gbà bó ṣòwò lè ní fifty. kí ló dé. ọmọ ibo ọmọ ibo. twenty five. nítorí náà tí wọ́n sọ pé tó máa sọ twenty. ẹ olóhùn ò gbà sẹ́. madam èmi ò lè gbá yín mọ́ èmi èmi àti ti bẹ́ẹ̀ni àti ṣe jọ wà rèé madam mi ì lè kí n fẹ́ gbá yín fún twenty five ni o. lọ́rọ̀ kan kò dín. kò dín o. o tú kò dín madam. o lè yọ ń bẹ̀. ah èmi kọ́ mò ń ta madam èmi kọ́ èmi kọ́. torí ẹ̀mí láìka ẹni tó máa ń sọ̀rọ̀ tó máa ṣe ní tótótótó òun ló fẹ́ pẹ́ ni tó fẹ́ bá wa ra nǹkan sí àbí tó fẹ́ ta nǹkan fún wa sí ló kọ́kọ́ ń rojọ́ ẹlòmíì tí mi ìwọ̀n pa ẹ̀. irọ́ mo ó béèrè nǹkan ló ti fún àṣírí ẹlòmíì bẹ́ẹ̀ pé mọ́tò kan ṣe kékeré. irọ́ irọ́ kapirétọ̀ ni mo rà lọ́wọ́ ẹ̀. tó òun ló ń béèrè lọ́pàá ṣé kapirétọ̀ yẹn mo á ló ṣiṣẹ́. ara kan tí mo sọ nìyẹn mi ìwọ̀n pa ẹ̀ kò yẹ kí n gbọ́ sí i. ẹ ó béèrè ni nítorí mi láṣìírí. ẹ ò ṣe kókó dáa kódà alákó tó fẹ́ bẹ́ẹ̀ sọ lẹ́ni ìsìn ó lè flop kódà. kò sí ìlànà flop brush o kò ṣe brush o that's all. alákó ah, tá à ń sọ náà ni ẹjọ́ yìí náà ni kò láṣìírí kò mẹ́jọ tọ̀tọ̀tọ̀tọ̀ ah, èló ló pé kíkì yẹn jàre. twenty five. twenty five ṣùgbọ́n kan bí mo ṣe ń wọlé lọ ẹni nǹkan kan sọ sí mi lọ́kàn tí mo dẹ̀ wò pé kí n bẹ́ẹ̀ sọ. okay ó yẹ mm. nǹkan tí mo dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ sọ kó mọ bó ṣe fẹ́ gbọ́rọ̀ sínú bí àgbà ni kó mọ̀ máa ṣe yẹyẹyẹ bí bí àpẹẹrẹ bó ṣe ń ṣe yẹn mi ò láìkí e. ìwọ náà mọ̀ pé <laughs> ẹ̀kọ́ kan náà mo máa ń yọwọ́ sí ẹgbẹ́ yìí eh, bàbá yìí. bàbá yìí wo ni. ṣé o mọ ni ṣé o mọ olówó orí mi ni. ọ̀gá gbàdé ní bàbá yìí so olówó orí mi bó ṣe ń wo yẹn mo fẹ́ gba àwọn owó kan lọ́wọ́ ṣo ṣo ṣo ṣo mi ó ti mi ìmọ̀nà tó yẹ kí n ti béèrè ah. mo ti béèrè kò fún mi ní nǹkan tó wà nílẹ̀ yìí ṣó jẹ́ pé fún mi ni màmá bá eh. màmá bá rú ẹ̀ discuss. ok ah, ok. a máa kó sí mi lẹ́nu jẹ́ kí n sọ̀rọ̀ má jẹ́ kọ́ ẹ̀kọ́ mi ò láì mú nǹkan tó ń ṣe so mo wá béèrè owó lọ́wọ́ ẹ̀. ok. so kò fẹ́ fún mi dẹ̀ owó yẹn wà lọ́wọ́ ẹ̀ ń dọ́gbọ́n ni <laughs> so mo wá fẹ́ ká ah, gbà. madam madam eh. bẹ́ẹ̀ ṣe lè mọ̀ kó wà lọ́wọ́ wọn ṣe é ràn kí mi ò lè mọ̀ èmi ò o kí kí n ti yẹ o de jẹ́ kí mi land jẹ́ kí lè o tó máa bẹ́ẹ̀ ilé ẹtí ẹ má já o ara nǹkan tó yẹ pé ó dà parí wọn ò lè gùn á má já o ṣá o tí mo bí tí mo lọ ah so bí mo ṣe ń lọ ìbọn mo sọ̀rọ̀ dé náà sí ṣé ìwọ kọ́ mo bá sọ. no nígbà tẹ ní kí n dákẹ́ pé kí n má máa. ẹ tí bá tẹ̀ tí wàá bí ẹ question wàá dáhùn tí bá ti bí ẹ lọ́rọ̀ mo ní kó má fèsì. madam madam ṣe rí ibi tẹ́ ẹ lẹ́ ń lọ gangan ni kọ́kàn mi wà eh. wípé ibi tẹ́ fẹ́ lọ so definitely nǹkan tẹ́ ń sọ bọ̀ yẹn gangan mi gan. ó ṣì dànù mo ti rántí nǹkan tí mo sọ mo ti rántí mo ní mo fẹ́ gbowó jáde owó bàbá ẹ̀ mo lè fẹ́ kó bá mi gbà jáde nítorí opportunity kan lójú ọdún yìí pé kó bá mi gba owó yẹn jáde ṣebí èlò ló pe kínní nsìn. twenty five. Hmm, wà á bá mi sọ fún pé two fifty. Ah! Ah! two hundred and fifty thousand. Eh, kí ló dé ṣọ́pọ̀ jù. ó pọ̀ ah, fún kíkì mọ́tò ó pọ̀. sórí ẹ̀ burú ni ó máa jọ́n ìyìn àwọn nǹkan míì mọ́ ni eh, ṣé two fifty pọ̀ jù láti béèrè fún mọ́tò mi. ó pọ̀ o two fifty pọ̀ àti hmm. bá kó two fifty eh, dé owó dé oní màá gbé mọ́tò kó mbẹ̀ tá a gbé yẹn bẹ́ẹ̀ mo sọ fún yín nítorí kíni ẹ kó mi ṣe bí mẹkáníìkì lè mi ìjọ mọ́tò gangan ṣe bí mẹkáníìkì ni mi mo lè kọ́ndẹ́mù ẹ́ńjìn mọ́tò lójú. tó jọjú o má sọ ohun nọ́sẹ̀nsì fún mi tó jọjú tó ṣe wà. ẹ jẹ́ ká ṣe hundred. kì í fi hundred kò yé mi. ẹ jẹ́ ká ṣe gbòòrò hundred. ní àṣẹ wọn fi hundred ti kéré jù mojú owó yẹn lọ́nà ṣé kí wọ́n fẹ́ bẹ́ẹ̀ dọ́gbọ́n sí àwọn máa béèrè owó ẹ̀pà ah. one fifty ni kó bá mi sọ fún ó yí ẹ so ìmọ̀ àdẹ̀ ṣe kí ni màá ṣe ọmọlúwàbí pẹ̀lú ẹ. ẹ̀rọ yàbí ẹ̀rọ tó mi fifty orí ẹ̀ ni. Ah, ah, láyé bó ti ya wèrè èmi àfọyín fifty thousand wà lẹ́wọ̀n ní délé. kí ni rí o máa ṣán lọ ni. nítorí kí ni. wàá gba wàá gba fifty thousand lọ́wọ́ mi ṣé wọ́n lọ́wọ́ ni wọ́n lọ́ lọ́kọ́ mi ni èmi mo lọ́kọ́ mi mo lówó. one fifty la gbà. àyíwá ata àyíwá ata lẹ́jọ́ gbà ah. nítorí mo fẹ́ fẹ́ inú ẹ sọ̀rọ̀ èmi lè fẹ́ inú ara mi sọ fún pé one fifty ni. ẹkú bá wọn sọ ẹkú bá wọn sọ. àti bá sọ fún tí bá bọ̀tà tí bá fẹ́ náà mi pé one fifty kí wọ́n má gbé lẹ́yìn mi ó máa kú dànù ni. Ah, madam ẹ má ṣe bẹ́ẹ̀ ni máa lọ́kálọ́ létí ẹ̀. ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe mo mọ bẹ́ẹ̀ wàá lọ o ní délé ah, ah madam ṣe rí tèmi àti bá ti ń sọ ẹ kàn máa calm down fún mi díẹ̀ díẹ̀ ah, ah. ẹ̀yin náà mọ̀ pé motherless ni child ni mi. ẹ o mọ̀ tẹ́lẹ̀ lẹ́nu ẹ ṣe ṣọpọ ṣọpọ. gbogbo nǹkan tẹ̀ ń ṣe ti pọ̀ jù o ní délé ẹ o ní gbé mọ́tò. bí bí bó ṣe ń sọ̀rọ̀ ni o máa ń hùwà ẹni tí ò ní délé ni ẹ jọ ẹ jọ a máa sọ̀rọ̀ ẹni tí ò ní délé. ẹ kàn máa ṣàánú mi náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí mo ṣe ní one fifty ẹ kàn fún mi one fifty orí ẹ̀yìn. kò possible ni mo sọ fún ẹ kò possible. èló ni máa fún mi báyìí kò possible fifteen ni máa fún eh? mi. àyọ̀ madam àmì ìrìgbà o mi lè gbà eh? tọ́gà bá ti lè máa sọ wọn pé twenty five ni. nínú owó ọkọ mi wà láwọn òbí ẹ̀dá tí n bá bọ́ síta pẹ̀lú ẹ̀ tó bá bí ẹ̀dá kó má dárúkọ one fifty madam wàláì ó máa sọ́kù yèmí mo sọ bẹ́ẹ̀ fún. mo promise ní tẹ́lá fún mi thirty. wàláì mo fẹ́ lọ pé bọ́tà tó bá bí yàrá yẹ ìdá ni mo sọ tó bá bí yàrá yẹ ìdá kó má dárúkọ yẹn tí mo sọ fifteen dẹ̀ ló máa gbà wàá mọ̀ mi lọ́gà kò sí wàhálà kò sí wàhálà fifteen ni mo sọ. ẹ jẹ́ ká yọ fílẹ̀ bẹ́ẹ̀. ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ ṣeré tẹ́sì mi wò mm. tẹ́sì mi wò wíwà táwọn ẹran ẹ̀ báyìí wàá jẹ́ ìjà eh. fifteen ló dẹ̀ máa gbà n odidi one one fifty máa fún mi fifteen kò dáa náà àjẹjù ni ẹ náà mi ọkọ mi. Ah, Gajidi Meko. Ah, um, Meko of Imeko. Ẹkún bẹ́ẹ̀. Gajidi ah, Meko. Ẹ stop Ẹ stop. Meko of Imeko. Oh, ẹ bá ti ń lọ tẹ́tí mú Meko mọ́ rẹ̀ báyìí. Ó ní bára jọ máa ń ṣe mí. Ọlọ́run Imeko. Ẹ bó ni ṣe ń ọ́. Ẹ raza. Ẹ raza. Bó o ní kí ló ṣẹlẹ̀ sí mọ́tò? Ah Baba, nǹkan tó ṣe mọ́tò yìí pọ̀ díẹ̀ o. Kí ló ṣe? Ah ṣẹ́rí bó ṣe wà ignition ò dáa. Ah. Púlé ò dáa carburetor ò dáa ah, ah. tẹ bá ń drive lọ́gàá ẹ ń rí i pé bọ́dì yẹn àbí engine ó fẹ́ máa gbálẹ̀ gbì. nǹkan gbà lọ́wọ́ yín. ibẹ̀ mi mò ń wa mọ́tò mo ní ọ̀gbà. ó máa ń gbà ó ní ọ̀gbà. engine sì tiẹ̀ náà ò dáa ah, mo fẹ́ jẹ́ ìlàrọ̀ ẹni mo kíkì tí ò kíkì tó wá ka nǹkan kí ibi mẹ́fà kalẹ̀ kí ló eh, tó rí kí ni. bàbá ṣe nígbà tẹ ẹ dédé láàárọ̀ tẹ kíkì yẹn eh. brush nínú kíkì tó wà nínú ignition ó ti jẹ ṣe wá bó ṣe ń lú kàkà yẹn carburetor yẹn kò ráyè supply epo lọ sínú engine hmm. because pulley yẹn ló máa gbé epo láti inú carburetor lọ sínú engine kò wá rí pool ẹ ti understand. ọ̀dà ìlú òyìnbó mr pula mo ti gbọ́ ẹ dákun kí ló ẹ ẹ ní sùúrù mọ́tò ìfúnra mi múra kì í ṣe mọ́tò òkú tọ̀nà ẹ ṣe wá ń kàrùn bíi mẹ́fà kalẹ̀ báyìí. ẹ má lọ jẹ́rìí àwọn èèyàn ń gbà mí mọ́tò tó gbé gba òkú tọ̀nà wọ́n máa lọ ṣe Lagos clearing wá kọ́ Lagos clearing sí gbà mí. ọ̀dà kò mo ti gbọ́ ti èló yóò parí ẹ̀ báyìí. Ah! nǹkan ọdẹ wọ́n páàtì mọ́tò ṣe kàn báyìí bàbá eh? tẹ bá dé bẹ́ẹ̀ nsì gan ayántí gan máa já ni ah, ah. Ah, nǹkan wọn o. èyí ló ní ọ̀parí rẹ̀ jẹ́jẹ́ gágbé ọjà rẹ̀. mo bọ̀ mo kàn fẹ́ ṣu ni. wọ́n lè lò ignition cooling carburetor engine seat bàbá engine seat nìkan ló ṣìpù náà. èlú wà ní sẹ́ẹ̀. tí n bá rí bíi ẹ wo bó ṣe jẹ́ ìyẹn ṣáà one fifty wá ká parí ẹ̀. kí ni ọ̀gá. gbàdí. bàbá kí ló dé kí ló dé. mo fẹ́ ra àwọn nǹkan tó bàjẹ́ ni. wọ́n fẹ́ sagbégi lódò ni kí ló dé kí ló fa gbogbo wàhálà báyìí. irọ́ element ni one fifty ti pọ̀ jù. ó jù bẹ́ẹ̀ lọ calm down. ṣé mo pa one fifty pamọ́ sílé fún mọ́tò tó fẹ́ bàjẹ́ ni kí ni gbogbo tó ń sọ lẹ́nu yìí. mama embarrass mo jù bẹ́ẹ̀ lọ. jẹ̀rẹ̀ àwọn mọ́tò yìí wọ́n ń sọ fún èèyàn kan tó bàjẹ́ wọ́n kàn déédéé yọwọ́ ni báyìí ni. àìrọ̀ yọ̀rọ̀ yọ̀rọ̀ eléyìí ti fẹ́ pọ̀ jù one fifty thousand owó kíni kí la fẹ́ rà. òun dẹ̀ lẹ́lẹ́ lówó yìí mo ní bọ̀bọ̀ kan tó ń ṣe taxi so bóyá kí n bá yín pè. ilé ẹ bàjẹ́ ṣé mo wà sójú ẹ rí. Eh, kí ni mo fẹ́ ṣe fún báyìí nísìnyí. Hmm? sórí ẹ̀mí ẹ̀ ló jẹ mí lógún. lọ jẹ tèmi náà jẹ náà jẹ mí lógún. mọ́tò tó bá ti tún ṣe ọkọ mi balẹ̀ bí kíbi tó bá rọ ọkọ mi mọ́tò ni ìyàwó ọmọ lọ́wọ́ jẹ́ ká ṣe transfer fún. ká ṣe transfer fún. ká ṣe transfer fún dùgbẹ́ yẹn lọ ìlú ni one fifty. ta ni. Ah, Gaji baba sílẹ̀kùn fún babọ ọ ṣe ma sílẹ̀kùn fún babọ ẹ jẹ kó sílẹ̀kùn fún babọ ọ náà ká ṣe mọ́tò ṣẹlẹ̀. kí ló ń wá kiri kí ló ń wá kiri a need the aṣọ ticket fúnra wa láti jọ. one fifty thousand sáfẹ́rẹ́ jì ló kù mí. ó máa ṣe transfer fún mi nítorí mo fẹ́ pé tó bá wà lọ́nà mọ́ kọ́kọ́ mi balẹ̀ lé kọ́kọ́ mi wọ́n tó níyàwó mi lọ. màá change mechanic mi. pẹ̀lẹ́ ayé gbogbo tí o ti pọ̀ jù náà o ti pọ̀ jù one fifty thousand. Ah, ah. àwọn ojú bẹ́ẹ̀ lọ nà. ṣé mo plan yẹn ni. Ah, jọ kí ni wọ́n wá kí ni wọ́n wá bí alẹ́ ọba yìí. ìpẹ̀lẹ́ o. níbo ló ti ń bọ̀ ta ló ń bọ̀ ẹ̀ ta ló ránṣẹ́ pè é. ṣe sùúrù. màmá màmá mo pọ́n wọlé tẹ́lẹ̀ ń ṣe olówó orí mi bí bàbá yìí lọ́sọ olóró orí mi olóró orí mi àwọn ẹ̀sà. olórí burúkú lè dánú àbí tó wà wà wà wà wà wà wà wà á bì jáde. are you mad? wọ́n ní ojú ó jáde. ẹ ẹ ẹ o máa gbọ́dọ̀ sọ fún mi pé mi ò kọjá bàbí orí ẹ torí ẹ bàjẹ́ ni ta ló lówó orí ẹ mo fẹ́ mọ ilé yín ni tí mo wá dáná ilé yín ni. má dá lóhùn kí ló ṣẹlẹ̀ ọkọ tó yín ni ibi tọkọ mi kò ṣùwà ó mọ bẹ. madam madam bí mo ṣe wà ní tọkọ tó kò ṣùwà bọkọ mi ṣe láṣẹwọ tó tó níṣìnà tó tó lójú oorun. ooo mo ní ọmọ ọmọ sọmọ ta nìyẹn. madam mo ti gbèsè in public ni kí gbogbo yẹn sì nà. ẹ kí madam madam madam madam ọ̀gá lè ti máa ṣọkùnrin o. àbó lórí burúkú ni kò lè bàjẹ́ tó títí títí kó fi gbogbo obìnrin lẹ̀ kó ẹ pọ̀ kó tó máa bàjẹ́. ẹ wo ẹ wo ọ̀gá. bàbá uneji olùgbé rárárárá. ẹ pé firefighter. ẹ sà mi pè wọ́n sọ̀rọ̀ náà dúró mi hàn ra ẹ̀bẹ̀. ibi ọmọ ìròbí àmàtí tomi nítò bọ̀má tóbi. kí ló kí ló ń gbà kiri. gbọdọ̀ wọn ẹ tó pàṣẹ màmá àdúró àgbẹ̀dúró. Ah, èmi ló pàṣẹ ni èmi ló ah, ah, bá sọ̀rọ̀ lórí burúkú rẹ̀. wọ́n rú ọ̀sà ẹ̀sà ẹ̀sìn kò ná for grand nana. wọ́n rú wọ́n rú dùn níbi àbíkọ àbíkọ pé ni àbúrò ti sílẹ̀ ní. àwọn ọmọ bá sọ ó bá mi sọ ó lè kú mo tó ti sọ. mo ti dún yín báyìí mo ti dún wọn sà ah! wọ́n rúdù níbi tí ti wá yẹn ìlú wọn yẹn rúdù wọ́n gbéraga. ṣé àrí bó ṣe ra ẹ̀ bẹ́ẹ̀ ọjà wọn mẹ́gbẹ̀ẹ́ sáyé o ọjà wọn mẹ́gbẹ̀ẹ́ owó yẹn fẹ́ ṣe mọ́tò is twenty five thousand naira. àwọn ọmọdé yóò kú lẹ́lẹ̀ níbo àwọn ọmọdé yóò kú lẹ́lẹ̀ wọ́. yóò ní jẹ́ èrè máa ń bá mi sí ẹ lọ́rùn àwọn ọmọdé yóò kú lẹ́lẹ̀. ẹ sà kíló bọ́sibí bọ́dí gobi padà tó ń stage padà tó ń stage gbẹ̀yìn ah. bá ti kúrú wọn ìfẹ́ respect ẹ̀. ẹ mo kúrú náà nìyẹn bí wọ́n tó fi ṣe é. wọ́n wá gbé ń bí báyìí. mo kúrú náà nìyẹn mi ò kúrú lórí ah. burúkú. ẹ wá kẹ́ ẹ kú o madam màmú ọ bọ́lẹ̀ o. sórí ẹ bàjẹ́ ni ìyàwó tèmi lọ náwó síbẹ̀ orí ẹ gbúlọ́wọ́ ẹni. ẹ sà àjọ àmúṣe dídí ẹ̀kọ́ mi ní sàlàyé ara mi nígbà yìí ẹ tó dédé wọn ẹ tó wọn ibi yìí mo ra yìí mo lúgọ mi gbọ́ bàmọ́ pọn ọ̀yọ́ náà àbàtẹ jẹ. ọlọ́ àbàtẹ ìyá ẹ jẹ tiẹ fẹ lọmọ ni sa. dọ́ọ̀gá bá mú ṣẹ́jú kan kò mí máa pa ẹwọ́n mi wà kú wà kú sálẹ̀ bẹ́ẹ̀. Ah, ọ̀gá ẹ yá mi ẹ yá mi five minutes. mo bẹ́ẹ̀ kẹ́ fojú sùpọ̀ ẹ̀ mo bẹ́ẹ̀ kẹ́ fojú sùpọ̀ ẹ̀ lójú ara rẹ̀. ẹ máa gbọ́ twenty five thousand òun nì ọ̀nì yà á ṣe mọ́tò yìí dé dín wọn fẹ́ ra mú rí bédé pé ọmọ ibò ẹ̀lú ẹ̀lú yìí wọn á dẹ̀ sọ brush everything twenty five thousand mọ̀mọ́ yìí ó bọ́ọ̀dì wá nínú plan ẹ o for one fifty hàn gbà o ah! bọ̀ àṣì ẹ ti tú o àṣì bàbá yà á tú wọ́n lè ríṣẹ́ ṣe oníbẹ̀ yìí o ẹ màmá ẹ àti lọ. ọba ní ọba tẹ. mi ò ní pa. ó padà mọ́ mi. ó padà mọ́ báyìí bọ́ báyìí bọ́ báyìí bọ́ ìwọ o ti kú ẹ má fọwọ́ gbá mi mọ́ o fẹ́ kú tó bá fọwọ́ gbá mi wàá kú bàbá bàbá bàbá ọ̀gá ọ̀gá ọ̀gá ẹ̀yà mi ní five minutes lọ́dà lọ onífòlá wa ẹ fún mi two two wọ́n sọ pé ọ̀gá rẹ̀ pa kẹfẹ́ ojú fún ẹ ọ mọ tí mo ti wá rẹ̀ ibẹ̀ ọ̀dọ́ ìlú gbọ́ ah, ìyá ń di ọ́ ìyá ó ń yé ọ́. àjọ àṣìwálẹ̀ àlọ́ onídàá padà lágọ̀ ni yá padà wá àṣìwálẹ̀ lágọ̀ ni yá padà wá. túnú bá ti tọ́ ọ́ bá ti tún padà fún mi wá. túnú ẹ̀gọ́ tún kọ ẹ fara. bébì dọ́tà ló fẹ́ bìlì nínú èmi àti olójú dúdú burúkú yìí náà rífrafù yìí ṣọ́ fẹ́ máa doubt mi ni ta ló máa believe nínú èmi àti olójú olójú burúkú yìí tó jókòó tó jókòó sí mi mọ̀kàn tó wá kiri eléyìí rífrafù nǹkan játijàti tó wọlé tó fẹ́ dá ọ̀ọ́ mi rú tó fẹ́ da irẹ́ mi rú o fẹ́ kí kí èṣù kó wọ àárín wa àbí o fẹ́ kí ògiri kó lanu kó jọ èmi àti ẹ̀wù dá iyẹ̀ ni eléyìí o máa ṣọ́kù ní fún kò tó ṣe yẹn o fẹ́ máa o fẹ́ máa da àárín ìmọ̀ àtọkọ mi èmi parọ́ èmi parọ́ oníjẹ ranù gbèsè wa gà yẹn dé nìyẹn a lè ra a lè ra fún mi kó farabalẹ̀ fún kọ́sítọ́mà ó ti dójú ẹ̀ báyìí farabalẹ̀ ni o. ọ̀gá ẹ wò ẹ má bínú mo bẹ̀ yín gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ pátá because àwọn tó bá jẹ́ intruder wọ́n jẹ́ bí obstacle wọ́n máa ń ba nǹkan jẹ́ mi àbẹ́ understand but gbogbo nǹkan tó ṣàwálẹ̀ èmi ò mọ̀ ń pa ẹ̀ o mi mi ò mọ ẹni. kí ló bí ẹ kí ló sọ. ṣùgbọ́n bí dáà ń lọ náà kí ni. ẹ jẹ́ kí n máa lọ sí ṣọ́ọ̀bù ọ̀dọ̀ tèmi ṣẹ́gbọ́ ó dà bùsà. ṣe transfer tiẹ̀ fún ṣe transfer tiẹ̀ fún kó lọ ṣe mọ́tò sódò ní burúkú ni ẹ. ọ̀nà bá a kúrò ọdún ògún pọ̀. Ah! iṣẹ́ ògún wo ṣe tó bá purọ́ tòbí pa ẹ́ tòbí tòbí mú ẹ yílẹ̀ láwo mọ̀ ń pa owó ṣẹlẹ̀ bí èèmọ̀ pa ìpínlẹ̀ níjọba. wa tó ṣe fìlà bí ẹnu ẹ̀rọ. mo ti tọ́ lámẹ́ lára ìyá bu ẹ ah. ọlọ́wọ́ bá ń gbọ́ olú ẹ lójú ah. small body strong. Oh, ọ̀gá ọ̀gá ẹ kàn dá mi lóhùn látàárọ̀ ẹ fún mi one minute. ẹ máa lókun yàn lọ́rùn. mo kàn fẹ́ kẹ́ fojú sunkún àgbèrè o kọ́ tó gbé lọlé. o fẹ́ kú màdó mọ àyàfi máa jí ọmọ rẹ. olórí burúkú nìyẹn ìgbà tó ti wọnú lè mọ̀ tó kó lábẹ́ ìkú nìyẹn bá mi ṣe transfer fún mi kó o máa bá tẹ̀ ìwọ náà yẹ yóò rojọ́ fò jẹ́jọ́ kí n ṣe transfer fún kó máa lọ kí n wọlé oṣù yan. mi fẹ́ kọ́ máa sáńpà ìmẹ̀kọ́ tó bá ti ń dọ̀rọ̀ onímẹ̀kọ́ dé ṣé ẹ mọ̀ bí wọ́n ń pè ní spiritual headquarter àwọn CCC sẹ̀lẹ̀ ló jẹ́ bẹ́ẹ̀ o Celestial Church of Christ worldwide èmi ẹ̀kọ́ ní spiritual headquarter wọn. ká ní pé bàbá abilé ìwọ ìṣọ̀fà kò mọ̀ kò ní lọ sí ìdẹ́yẹsì spiritual àwọn gan mọ̀ nǹkan tó wà ń bẹ̀. ẹ gbọ́ pa ayé lára rí sà. heartbeat of the nation òun ni mẹ́kọ́. ẹjọ ẹjọ ẹjọ kí ló ṣe é kí ni kò mí bẹ́ẹ̀ wù. ikú tèmi ò ń ṣe sunmi fún. ìjà tẹ̀ ń jà yìí ìjà tẹ̀ ń jà yìí máa gbà bébì bá mi ṣe transfer fóònù. mo lè tọ́ àti bá mi ṣe transfer fóònù. mo lè tọ́ ṣe ìgbọ́ni àti bá mi ṣe transfer fóònù. ó ní ó tọ́ ọlọ́run mo bá sọ fún ọlọ́run sọ̀pọ̀ tó wọ́n ní ṣe transfer ṣe transfer fún mi ṣe transfer. mo bọ ká mo bọ mọ pinya mo bọ mo bọ ká ṣe transfer. ọtọ. wọ́n ló tó sọ ọ̀gbọ́ ọ̀gbọ́rọ̀ ni. òun náà ni mo ń bẹ̀rẹ̀ sí ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀dẹ̀ parọ́ ọ̀dẹ̀ parọ́. láàrin ìṣẹ́jú àyà nìyẹn. ah kí ni. Ah, bàbá ẹ̀ má bínú. ó ti ló tó bẹ́ẹ̀ yẹn ó yẹ kẹ́dẹ̀ pẹ́ ń dákẹ́ ẹ̀dẹ̀ ń rojú ẹ̀dẹ̀ ń rojú. dájọ́ mi ni. ìjà lọ agbẹ́nsẹ́ olókun ń sẹ́ ń béèrè lọ́wọ́ rẹ pé ọkọ̀ tán gbé wá lánàá nígbà tí mo lọ lé tán. ta ló ṣẹnu yín ẹni tẹ́ ẹ sọkọ̀ fún pèmí ọlọ́kọ̀ ọ̀hún ti tún takú padà. ọ̀gá ṣé àmọ́ sóore dáná ni ẹ jọ ṣé èèyàn máa ń ṣe oore dáná ni. oore kí ló ṣe lákùn o. ẹ ṣe nígbà tó gbé ọkọ̀ débi ẹ sì máa wẹ ẹni tó lọkọ ọ̀sìnwó ènìyàn ni o tí wọ́n sọ fún mi pé nígbà tó ń lọ láti bísí bẹ́gà tó ń sá two hundred ah bọ́ọ̀lù ọkọ̀ ò ṣe ní bàjẹ́ ẹ sì máa ọkọ̀ kódà kò ní fúta débi pé yóò ní brain burst ọkọ̀ tí ò ní tí ò tí ò ní kí ló orúkọ ẹ̀ kí ló kọ kí ló máa ju ọ̀gà tá a máa fomi sí. torí torí ẹ̀ ló jẹ́ kó ọba ọkọ̀ òun jẹ́. èmi àti kejì mi la ṣe a bá tún ṣe nù. ọ̀rọ̀ tó sọ àwọn àparọ́. bẹ́ẹ̀ni. sọ ti yẹ yín tẹ́rẹ́ tó gbé ọkọ̀ wá ó dàbí kéèyàn gbọ́kọ̀ láwìn kó máa sá two hundred. bẹ́ẹ̀ni tó ti eyín ńgbà tí gbé ọkọ̀ débi ọkọ̀ tí ò ní brain box eh. kò ní ẹ́ fita eh. kódà kò ní extra tire ẹ wá wo jíìpù tẹ parí lánàá ẹyin ẹ̀ láti gbé extra tá a yá ẹ ní o. Eh, kí ló ní ọwọ́ sọ. Ah, ọ̀gá wọn ti upgrade ni. mi upgrade jàre. ẹ sẹ́ wá mi blade náà aṣọ òkú ni mọ́mí dáàdi mi kó aṣọ tá a mú ni. òun ló wá wò wá bí iṣẹ́. mo kéjì fi bẹ̀rẹ̀ iṣẹ́ ni. ọ̀fẹ́ǹsì rẹ di méjì. ọ̀gá sẹ́rí ìwà yín la mú o sẹ́rí ẹ̀sẹ̀ táyà rẹ̀ lè fọ́ lọ́nà. ẹ ò ṣe jà ọ̀gá ojú òní tìyìn àlùbárí kò sì lè tẹ́ lọ́rọ̀ yìí ẹ wo ìwà yín la mú o mm. tí bá sọ mi pé jáàkì inú ọkọ̀ yìí kéni one thousand two lọ fún wa ó la fẹ́ra sẹ̀mó ó ti gbé lọ. ìjà lọ mm. ẹ yé èèyàn ní ẹsẹ̀ tẹ̀yà tó jà. ọ̀nà ẹtí jẹ́ o òkú fẹ́ sùn nígbà mi o òkú fẹ́ sùn. ìjímèrè ìjímèrè òkú fẹ́ sùn sà bẹ́ẹ̀ ni gàjí ti fẹ́ kú ah, ah. ọmọ sí ẹ gàjí mo fẹ́ mójú sunkún ẹ. ìjímèrè ìjímèrè ẹ kí ló pàwọ́ àti gàjí pọ̀ tó fi pẹ̀lú kó pariwo. má fọ bẹ́ẹ̀ n wo ní ìmọ̀ lórí ìṣàlàyé ẹ̀ gàjí ó ní o fẹ́ wá gbá ọ̀gá yìí dáṣe ẹ̀ṣẹ̀ tú èèyàn bí gàjí ṣe lérí sí mi òfin fẹ́ lọ sí mẹ́kọ́ èmi náà fẹ́ lọ sóńdó ó ní o bá kọ́kọ́ bọ̀ ó ní o yé bọ̀ gàjí lè bọ̀. tí gàjí bá lu jìbìtì ṣé ìyá ń lọ àpàrọ mọ àpàrọ pé. ẹ ṣebí iṣẹ́ yóò kọ́ ẹ̀yẹn ṣebí iṣẹ́ yóò kọ́ ẹ̀yẹn. ẹ ọ̀gá sẹ́ẹ̀rì kẹsẹ̀ gàjí tiwa ni wọ́n sọ o ṣó ti eyín gàjí tó sọ pé gàjí gàjí ọkọ̀ òkú kọ́kọ́jọ́ mọ́ṣúárì òun ló ṣe òun ló tì. gàjí ti tún eh? wọn mẹ́tọ́ yìí. kẹlà ẹ̀wọ̀n ńlẹ̀ eh, ẹ̀kẹ́ ṣẹlẹ̀. ọ̀gá ọ̀gá a ṣẹ̀ṣẹ̀ máa rí ẹni ẹ jọ ẹ̀yin gan ti tìrabàyè o báwo lẹ ṣe ń gbọ́ èdè tẹ́ni sọ California ló ń sọ lẹ́nu. ẹgbà tẹ kọ́kọ́ délẹ̀ kan yìí tó ń sọ yé wa àmọ́ wọ́n ti travel àti inú èdè báyìí. Eh, ẹ ẹ sísẹ rí ìṣòro ẹyọ kan tí chief ní lọ́dọ̀ wọn òun rè. ọ̀gá ẹ̀ wẹ́ẹ̀ kọjá bá wí wà nalẹ̀ wà ṣubú pàápàá máa mú ọ̀rọ̀ ẹ máa mú rọ́pò gàjí. ìjímèrè bàbọ̀ bọ̀ ìjímèrè bàbọ̀ bọ̀ wọ́n ti ń tẹ́ wọ́n ti ń fi ọwọ́ bọ̀. wo ti tẹ́ o rà fẹ́ sọ yìí o fẹ́ sakọ́nà bí okòrò ọba yìí. ṣe fẹ́ ta ṣe fẹ́ lọ ṣe fẹ́ ta sa ṣe fẹ́ lọ ṣe fẹ́ yí ọlọ́mọ jẹ tiẹ ayé ajẹ ọdún àrùn ẹ ẹ ìjìbẹ̀rẹ̀ ìjìbẹ̀rẹ̀ ìjìbẹ̀rẹ̀ ọ̀gá ọ̀gá ẹlẹ́sìn ọ̀gá aa Ayílára má gba ọ̀gá lẹ́fẹ̀ẹ́ àlẹ́ fún ìṣúwà ara wa o. ọ̀gá wa sunlẹ̀ ikú apá ọ̀gá wọn. ọ̀gá ẹni dúró sọlá má gàdá ni alákàlẹ̀ balẹ̀ ogun mọ́. ẹ̀rọ àmọ́jọ́ kẹ́rin ọ̀gá tó. kò sí kò sí òye kò sóhun tójú òní mo ní kò sí yé. kò sóhun tójú òní rí. yóò yóò. ká fi sẹ́nu lólóló. ṣé kò tó wá kàn lọ́rọ̀ ẹ̀yìn. wọ́n yí nǹkan o má dínà bí mi sí ẹ wọ́n yí nǹkan ẹ̀yàn yìí déèyàn ká sọ̀rọ̀ sí mi ṣàkàṣàkàṣàkàṣàkà ló bá sọ̀rọ̀ sí mi nù kẹ́ ẹ̀ bá dùn mí. Ah, ah. ó mẹ́ǹkan ondo ondo ẹ̀gí ọmọ amúlá mi jòjú ṣàyàrá ìjàmọ̀ ìmá gbogbo dẹ̀ mọ̀mọ́ ládé gbóyò mú ọ̀kẹ́ ẹ̀jẹ̀ yẹ olú ẹ̀ omi ààbò ẹ̀ omi ààbò ẹ̀ mẹ́ẹ̀bọ̀ mi ṣọ̀tà. ó ti tó ẹ eh, kí wàá ní ebú eh, òun lẹ́mọ̀ yàn lára nàá àbí èwo ni gbogbo kíní tó ń eh, sọ. ẹ ṣe bí tòǹdó ẹ bóǹdó lèèyàn scoffery bẹ́ẹ̀ ah. nígbà ìwé ẹnu rí pẹ̀lẹ́ o wúrà nù rí wúrà nù ríkì ní koi ṣé o nù ríkì ṣe bí ẹ̀kọ́ wo ẹ lè dùn ẹ wúrà nù ríkì wé mú òǹdó ṣe má kọ́kọ́ wọ̀ ìdògùn lẹ́rìn bẹ́ẹ̀ máa jáde máa lọ sókè gbófọ̀mù kégbé máa lọ sí ìdílé ayé lála ah, alẹ́ gàjí ti rọrùn. ẹ èmi kọ́ ló ń bàjá. náà mi kẹ́kẹ́ lẹ́ẹ̀dọ́ lè mọ̀ ọ̀rọ̀ yìí mo fẹ́ la tò. Ah. so n wọ ọ̀rọ̀ fún bẹ́ẹ̀ ó ti di fọ̀fìdá lé sí ara wa la kàn bẹ́ẹ̀ ah. ó fẹ́ lọ ulí èmi náà fẹ́ lọ súlí ọ̀nà Yorùbá ti padà wá sẹ́kọ̀ọ́ òní ò gbégbá orí òkè yìí fẹ́ lọ sí ìmẹ̀kọ́ wàánù ẹ̀ ò ṣe mí àánú ẹ̀ kò ṣe mí máa jà ṣùgbọ́n. gàjí ẹ lọ sí mẹ̀kọ́ ah. eléri sí mi wà ká nà wọ́ sí mi bẹ́ẹ̀ lójú ọ̀gá ẹ ṣe déédéé bó ṣe wù ú ah. mo ti mẹ́jọ ẹ̀sán káàkiri ń wá ṣe gàjí torí mi lọ́ǹdó náà e ṣe ondo lásán mi lọ e dẹ ṣe mẹkọ lásán lọ so òdi agbọ́dọ̀ jáde tán síra wa yẹn ọ ni ó bá padà wá sí a fẹ́ mọ̀ ọ̀gá náà rìn mẹkọ àtòǹdó. ẹ kí ni yẹn wa. five hundred thousand yìí o ọ̀gá gba five hundred thousand lẹ́mi náà yìí o ọ̀gá support mi madam support yẹ. five hundred mm, ó dá one million do do jáde tán. kó máa fún yín five hundred. Ah, ah, ja máa ja jẹ́ ká bẹ̀rẹ̀ ja. do support mi ye ah, do tọ̀wọ́ bọ̀ dídó ka pan lákòó kí wo ìjà ti bẹ̀rẹ̀ nìyẹn mm. bó ṣe wà ayé gàjí ti bàjẹ́ náà máa surprise yẹ. ah ìjà ilé yìí tiẹ̀ máa sweet wo ẹ̀yin ẹ báyìí ni mo wà. inú mi dùn mo dúró tán ni. inú mi dùn ah! gbé bẹ́ẹ̀ gbọ́ kwẹ́kwẹ́ ní kwẹ́ màá mójú ẹ̀ rí màá mójú ẹ̀ rí màá mójú ẹ̀ rí. wo nǹkan tẹ́mi ṣàmọ̀ ni pé a máa jàjà ilé. wọ́n dà yìí mo fẹ́ gbà lọ́dún máa fọ́ ǹdọ́ yìí bí máa kú òdògùn lẹ́rí máa kọjú sókè gbó náà tó gbó máa lọ sí ìdànyè náà ti dànyè máa lọ àkúẹ́ òmùdásílẹ̀ mẹ́wàá yàn mẹ́wàá gba ti tẹ̀ ẹ̀jẹ̀ ìjà ti bẹ̀rẹ̀ gbogbo ètò òsàn yẹn mi ò gbọ́ dáadáa wọ̀ náà mọ̀ mi ò já ti bẹ̀rẹ̀ ti ti gbowó owó gangan ni ó ti bẹ̀ẹ̀ bẹ́ẹ̀ ó ti bẹ̀ẹ̀ bẹ́ẹ̀. ìdòwúrò sọ̀pọ̀tì ló kún mọ́wọ́. béèrè mo rọ́wọ́ ẹ̀ mo rọ́wọ́ ẹ̀ mo ní láti mo ní láti dé ìmẹ̀kọ́ lálẹ́ yìí mo ní láti dé ìmẹ̀kọ́ ọlọ́run wàhálà mo ní láti dé ìmẹ̀kọ́. hello ẹ kálẹ́ àdúpẹ́ àdúpẹ́ máa dé ìmẹ̀kọ́ lálẹ́ yìí hmm. mo ń bọ̀ mo ń bọ̀ à máa dé ìmẹ̀kọ́ ní alẹ́ ìṣe máa dé ìmẹ̀kọ́ ní alẹ́ yìí bẹ́ẹ̀ ni àwọn ọ̀rọ̀ tí mo gbá yín sọ yẹn ó ti ju bá a ṣe mu lọ a ó ti jù bẹ́ẹ̀ lọ ó ti máa dé so èmi kan gbọ́dọ̀ gbé àwọn ìgbésẹ̀ kò yé yín ẹ kò sí wàhálà kò sí wàhálà ẹ máa retí mi ẹ má sùn o mo dé tán. mo ní láti pe ọ̀gá kí n sọ fún wọn pé mo fẹ́ travel hello sir sir mi ní wá ibi iṣẹ́ fún bíi ẹ jẹ́ kí n sọ pọ́sẹ̀ kan ẹ mo fẹ́ délé ni mo fẹ́ délú ọ̀dọ̀ wa ní ìmẹ̀kọ ẹ ó ní nǹkan kan tó ń ṣẹlẹ̀ ẹ kò sí wàhálà bàbá màá pè yín ẹ ṣe gan ẹ ṣe ìjímèrè tó bá sùn tó lálàá èmi ni ó omi omi pa ẹ lórí èmi ni tí ẹ máa yẹ ni. ìtò ìjàlọ nǹkan kan ń ṣẹlẹ̀ nínú ọgbà yìí kó tó di pé gàjí gan ò sí lé ní ń ṣẹlẹ̀ ṣùgbọ́n mi máa ń wò pé òkúròrò kóyànjọ ni mo ń ṣe sùúrù ìgbà tó wá di pé ẹ wá jẹ́ pé méjì tẹ̀ ju méjì lọ yìí ìwà ń wá wọ́ọ̀sì ju ti tẹ́lẹ̀ lọ ẹ dákun lánàá àjọ túmọ́tò yìí ni àjọ sọ ẹ́ńjìn rẹ̀ kalẹ̀ gbogbo bóòtù tí mo tún bẹ́ẹ̀ rí tó ti pé pérépéré bẹ́ẹ̀ là sí lọ́sẹ̀ tó kọjá náà ní last week mọ́tò tá a tú tá a sọ ẹ́ńjìn rẹ̀ kalẹ̀ ìgbà tá a fẹ́ dè padà ṣe pé bóòtù tí ó wà ń bẹ bóòtù wọn ò pé padà mọ́ nǹkan sọ fún mi mọ̀ mọ̀ fún yín ló pé kẹ́ lọ ra bóòtù wá ni. the same thing bóyá torí pé mi wá sọ fún yín òun ni bóòtù mọ́tò yìí ti tàná ta tu òun dà báyìí ẹ̀yin lẹ fa nǹkan tí ń ṣẹlẹ̀ yìí o ẹ̀yin sẹ́wọ̀n pé yóò tó oṣù mélòó kan nídìí tí mo ti ń tẹ̀mọ́ ní ilé ti pé ọ̀gá ẹja gbọ́lọ́dẹ ẹja gbọ́lọ́dẹ bó ṣe yọ kàbí méjì kọ́ mọ́ bá a sọ́nu ọgbà tá bá ti lọ létán ọ̀gá sì yọ̀mọ̀ pé tá a bá ti lọ létán àwọn kan wọnú ọgbà tí wọ́n ń jí àwọn plọ́ọ̀gì àwọn bóòtù kò ní gbogbo àwọn orin táwọn náà máa ń ṣàjọ pé káàtẹ mọ fi ṣe ọmọ sẹ́ẹ̀rì ẹ̀mẹ́jẹ̀ ẹ̀mẹ́jẹ̀ parọ́ fún yín sẹ́ẹ̀rì ẹ̀ fura o ọ̀gá ẹ̀ fura o èmi tẹ̀sí ń wò yìí ọmọ ọ̀dọ̀ àgbà ni mí ọmọ ọ̀dọ̀ àgbà ni mí sẹ́ẹ̀rì ọkọ̀ yìí gangan hmm. àjẹnù ń bẹnu ọkọ̀ yìí. ọmọ tó yọ ọwọ́ bẹ lára rẹ̀. torí pé tí ma sọ mi pé mọ́tò gẹ́gẹ́ máa ń lọ bóòtù mòfin rẹ̀ bóòtù tí ó máa ń lọ bóòtù mi ọkọ̀ yìí ó máa ń lọ bóòtù mi ah. débi pé a ṣé kò àbọ̀dé ò sí lárẹ̀ ni wọ́n ti gbọ́ ẹ́ńjì lẹ̀ ọkọ̀ ọ̀gá kódà lánàá gan gbà tá a ṣe tán tá a fẹ́ fọ ara ó wá padà sọ fún mi pé ibi tóun ti ń fọ ara lẹ́gbẹ̀ẹ́ mi ibi tóun kẹ́ fọwọ́ mú mọ́tò báyìí ẹ̀jẹ̀ owó ti gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ṣé ọpọlọ yín pé tẹ́yìn bá fọ́nú sàrò pé mi fọ́nú bíi tiyín ni mọ́tò ń lọ bóòtù mi mọ́tò ń lọ bóòtù mi mọ́tò tí ẹ ti tó tí ó ti tọdún tí ẹ ti tó sùn yìí mọ́tò ń lọ bóòtù mi. àlọ́wọ́ ń bẹ lára rẹ̀. mo ti wá gbọ́ ẹ jẹ́ kí n wá sọ fún yín last one ni mo fẹ́ fún yín lọ́jọ́kọ́jọ́ tí a bá ẹ́ńjìn jẹ́ ti pọ̀ jù tá a bá ti tún ẹ́ńjìn nílẹ̀ yẹn ó ti tún pọ̀ jù tí n bá tú ẹsẹ̀ mọ́tò kalẹ̀ tí n bá fi bóòtù ẹyọ kan báyìí ṣe àwátì nínú ẹ ọjọ́ òun lẹ́sẹ̀ freedom. ọ̀gá ẹ jẹ́ kó n kọ́kọ́ ṣe freedom òun ṣáájú mi dénú ọgbà yìí kémi náà lè jẹ chairman ọgbà yìí senior. rárá rárá ìwájọ wà ní ẹ̀yin méjèèjì ẹjọ mọ́wọ́ ara yín ni ẹ̀yin méjèèjì lẹ́sọ̀ ṣe freedom papọ̀ ẹ wà lọ́rọ̀ dá iléeṣẹ́ tiyín lẹ̀ London Bridge. ẹ ọ̀gá mo fẹ́ bí ilé kankan ẹ gbọ́ ajímọ́lẹ̀ kan. èmi nà ń gẹ́ ní ti bàjẹ́ ìtú tó bá ti parí eléyìí kò jẹ́ kí n mọ̀ o kó rẹ̀ kó fi pofọ̀ kó mọ́ mò ń gbádùn yín. ẹ kú iṣẹ́ ọ̀gá ọ̀gá ẹjọ́ ọ̀gájí ni mo wá fi sùn yín o ah. torí ó ń déwájú ó ń dẹjọ́ ó ń dẹ̀yìn ó ń dàsọ̀ òun ló jẹ́ kí n wá ọ̀gá lánàá lánàá lálẹ́ àná ni gàjí ń fẹjọ́ sùn mí ìjímèrè àbí kí ló ti porúkọ onítọ̀hún mi ti ẹ̀ rántí ẹ ó ṣe bá fóun ó ṣàwo fóun ó ṣàn lérí fúru kọ̀kọ́ òun ò ní gbà òun máa bàjà òun máa lọ bàjà ah. kí ni kó ṣàn pẹ̀tù sí lọ́kàn ṣe sùúrù ìgbà àwo ọ̀gá ẹ̀ lè nígbàgbọ́ pé ní alẹ́ àná ni gàjí ti lọ sí ìmẹ̀kọ tó lóun fẹ́ lọ bá ìjímèrè jà ẹ jọ ń sìn tí wàhálà bá ṣẹlẹ̀ ṣé orí wa kọ́ ló máa wà. ó ní yé ni sẹ́rí èmi ò mọ̀ pé ọ̀rọ̀ yìí ó le tó báyìí torí ní ọ̀sán àná ibi tí mo wà nú tíjì mẹ́rẹ̀ ti wá bọ́ọ̀ náà ṣe lérí ìlú kọ́kọ́ ni òkú ó sùn òkú ó lọ òkú ó bọ̀ òkú ah, kí ló dé òun náà sọ pàtó báyìí n tó ṣẹlẹ̀ fún mi ọkọ̀ sọ pé ẹ gàjí o gàjí o mo fèyí òun mo gbé sọ́kàn pé tí gàjí bá ti lè wá ṣọ́ọ̀bù lónìí èyí mo sọ̀rọ̀ pé ń bàjà sí àfi mo ṣe tó rí kọ́ọ̀lù gàjí náà lálẹ́ àná ẹ̀lú ọ̀gá mo ní àbúrò ní gàjí ibi tí mo lọ wájú sáfù mi ọ̀gá má bínú bí mo ṣe wà yìí ọ̀nà mẹ́kọ́ mọ́ wà ẹ̀yìn ìníwáṣọ̀ bọ́sẹ̀ yìí àbọ̀sẹ̀ tí ń bọ̀ kí ló dé ah, ọ̀gá ìmọ̀ gbẹ̀yìn débẹ̀ ìmọ̀ gbẹ̀yìn débẹ̀ ó kọ́ ti fóònù mi ń gbìyànjú àti kìlátà náà báyìí kò gbé kàn mọ́. ṣẹríṣẹ ṣẹráyé mi ìmọ̀ kó tiẹ̀ ti pè yín kó ti torí orí kunkun gàdí ń pọ̀ jù o orí kunkun ẹ̀ ń pọ̀ jù orí kunkun ẹ̀ ń pọ̀ jù kò kí ń ṣe sùúrù ẹ̀yin náà wáyé ń sìn. sori òkun ò ní ooru láwà mi ìwọ fi gàdílẹ̀ sùúrù òun báyìí òun ló sì ọlọ́wọ́n bá wa sọ lọ a bá wa sọ bọ̀ o bá wa dé ọ̀rọ̀ tí ikú gbọ́ tẹ̀jẹ̀ fìdí èmi ọ̀sán fún mi ah, báyìí kọ́ náà ṣe ń ṣe o àgbàlagbà ń tọ́ra rẹ̀ ń nà ẹ́ ẹ̀ ṣùgbọ́n àyà mi ò ní sùúrù ọ̀rọ̀ tó wà lẹ́yìn ti lọ́rọ̀ sùúrù nǹkan kan ò sì ní ṣe yóò lọ báyìí yóò sì bò ìgbà tó òun ń ṣe báyìí ti ń ṣe báyìí ń sìn àwọn ọmọọṣẹ́ tí mo gbà tó tún jẹ́ àwọn ọmọọṣẹ́ lẹ́yìn rẹ̀ kí ló fẹ́ káwọn ọmọ ṣe wọ́n sọ pé síwájú báyìí òun tẹ̀yìn wò sáré kò sí nǹkan tó dáa o èmi ò sì ní bò ń tó ṣe èyí tó bẹ́ẹ̀ dé níjẹ́ kó yẹ pé nǹkan tó ṣe nǹkan ìgbà tí wò ó sa pépà mẹ́rin o lè lọ bájà lọ kó obìnrin sa pépà lọ rẹ̀. ẹ wo ọ̀gá nǹkan tí mo ní gidi tó yín létí. kí ló ṣẹlẹ̀ gẹ́lẹ́ tààrọ̀ èmi mo kọ́ dé inú mọ́tò yìí kí ló jẹ́ máa lọ náà. ẹ̀lẹ́ o ṣé mo fi kó dìgbà tí bá gbé wúfà mi ni o ṣe àgbo mo pariwo látàárọ̀ tó bá jẹ́ wọ́n náà ló dé inú mọ́tò bad luck ló kó wọlé. ẹ̀gbọ́n gan. Ah, ọmọ iṣẹ́ àṣìlẹ̀dù iṣẹ́ àṣìlẹ̀dù we don dey here don tey now ibi tá a lọ lọ fà. èrò kì í pẹ́ kó tó kú báyìí. ọ̀rẹ́ àpò ọ̀dẹ́wọ̀ ọ̀dẹ́wọ̀ ọ̀dẹ́wọ̀ kẹsẹ̀lẹ̀. ọ̀rẹ́ àpò ọ̀dọ́. ọ̀rẹ́ àpò ọ̀dọ́ iná fẹ́ jó nínú mọ́tò iná ní iná ò ló ń jó. bẹ́ẹ̀ wá o ti nínú fẹ́ jó o lákùnrin jẹjẹrẹ jó mọ́tò. iná ò lè jó wọn máa ṣáà ṣe rí o ti sún sẹ́yìn díẹ̀ ni. ọ̀rẹ́ àbúrò dòdò. ìhun yóò fẹ́ ṣe gàjá ṣíẹ́ àánú ẹ ṣe ní. máa wọlé ọ̀gá ẹ pè mí ẹ. ẹ lọ sà. ẹ̀mí ń gbọ́ ẹ̀jí mèrè alfa ṣé o ti débẹ̀. mo ti ní iná mọ́tò o ẹ sà Ondo gbàdọ̀ gbàlejò mi náà ni. Gàjí ó gbọ́dọ̀ kú. ó sì wọn páàkì láti gbà tó ti kú òbí débẹ̀ náà kó ti débẹ̀. ẹ òun náà ò tí ì dọ̀hùn ó yá ó yá gbéra gbéra gbéra gbéra báyìí gbéra kó tètè máa lọ tó bá dán kó jẹ tètè máa ọjọ́ ti lọ. yes sir mo máa. ọ̀rẹ́ àkúrò ńdòdòdò. mo mọ́tò ìsìnkú kù díẹ̀ èèyàn mẹ́lẹ̀ kù àwọn kù bí èèyàn bíi méjì. ọlọ́run aṣọ ẹ̀ débẹ̀ ó dà ó o pè mí lẹ́sẹ̀kẹsẹ̀ tó gbọ́. ẹlẹ́yẹ kù sà yẹ sà ah. màá ṣe sà òun ah. bá tilẹ̀ mú mi fún ondo ah, màá ṣe òun yẹ ní ṣe gàdí lérí ọ̀rẹ́ fẹ́ ju ìyà sà yẹ mo fẹ́ mú àjùlọ yàn án màá ṣe sà mọ́tẹ́ ẹni pẹ́ kí ló dé? àṣẹ o ẹ̀sà mo kọ ẹ̀sà ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ẹ̀sà ń ẹ̀mí èyí mo dẹ̀ fẹ́ dàn tètè dá mi lóhùn mo fẹ́ mú àjùlọ yan èèyàn kan ọmọ ìmẹ̀kọ mo fẹ́ mú àjùlọ yan. ẹ ti kẹrin mẹ́rọ ẹ ti kẹrin mẹ́rọ kẹkẹ tá a bá sọ nìyẹn ọlọ́run tó dáa olùkọ́ ti kẹrin mẹ́rọ ni. tó bá sanwó èrò gbogbo èrò tó bá tọ̀ ni. tó bá kùbí jẹ́ kọ́ tó bá kùbí jẹ́ kọ́ ẹ̀sà fámìlì kí fámìlì ẹ̀yẹ ṣe wèrè. òmùgbóyò ni kò ṣe. kí fámìlì ẹ̀yẹ ṣe wèrè. wọ́n wọ́n wọ́n kúndùn mímí kúndùn mímí kò ṣe. ó gbọ́dọ̀ àfẹ́ kú ọ̀nà ẹ̀ múṣẹ́ òní òní jẹ́ ṣáà mo gbọ́dọ̀ wọ Oǹdó tí àìdọ́dún tó bá yọ Oǹdó mo gbọ́dọ̀ fọ Oǹdó má lọ Oǹdó má padà sí kó gàjí gbọ́dọ̀ kú. kọkàn mi pẹ̀lú gàjí omi omi fọ omi fọ mi. gàjí ọba àmọ́ tó jẹ́ ẹ̀ lè jẹ wọn. kó sọ mi tó tó tó tó. gàjí òní ọba àmọ́ tó jẹ́ ẹ bẹ́ẹ̀ ní fọ Oǹdó. Eh, ẹ bá mi mú ẹ bá mi mú kíní yẹn. mo ti mọ wọn ṣẹlẹ̀ ẹ lè yé dráìvà ọwọ́ gàjí abámbẹ̀ yìí ọwọ́ gàjí òní abámbẹ̀ yìí. omi tòjú omi tòjú ká lójó. lórí pé ọ̀gá ọ̀gá yánnáyánná báyìí mo ti tún wà mọ́tò mi báyìí mọ́tò ikún ojú ọ̀nà arábẹ́ mọ́tò ti tún bàjẹ́ gàjí ti náà kéjì ẹ̀ o ó ti yé mi ọ̀rọ̀ fẹ́ bẹ́ náà dòdò ni gàjí titun náà kì í jí mọ́tò ìsà ẹ fẹ́ dín fún bí mi lọ ó ti yé mi sà ló bá gbà kọ̀rọ̀ mọ́ gbà kóró mà bọ́ àlẹ̀ mà wọ mọ́tò mú ẹ mọ́tò ẹ ti bàjẹ́ ah mo mà fẹ́ bẹ́ẹ̀tì lé mọ́ orí oṣù kan gbọ́dọ̀ wọ òǹdó gàjí gbọ́dọ̀ kú ìmẹ̀kọ́ kẹ̀ ẹsẹ̀ jẹ́ ìmẹ̀kọ́ lójú òǹdó ẹ ti bà mọ́tò jẹ́ everything mo fẹ́ gbàrú mọ́tò mi náà dẹ́bà tí wọ́n mọ́tò mú ẹ̀. màá gbọ́dọ̀ wọ òǹdó náà ní àṣẹ o àṣẹ o àṣẹ sà á gàjí ọ̀run orí ẹ o ọ̀run orí ẹ o kàkà kàpọ̀ sí alẹ̀. bẹ́ẹ̀ka ah. báwo ni jọ mọ́tò tún ti takú sí ká tó dé ọ̀rẹ́ ẹ ká tó débi ilé epo kan tó wà níbi iwájú yẹ ilé epo kiri ẹ wà wà á ti rí mi ń bẹ̀ jọ yes sir yes sir yes sir yes sir yes sir yes sir kùnlé jómi náà wọ. iná wo ló ń ju ẹ. gàjí oní ọba mọ́tò ẹ̀jẹ̀ yìí gàjí èmi àti ọjọ́ lérí sí làwọn sà. ọ̀gá kó mi ti pẹ́ pẹ́ káàdì kan kó mi jàre. màá dẹun náà ní ojú rẹ̀. kí ló dé èsì wọn bẹ baba gbé wọn jẹ mọ kọ mi kò gbẹ lọ kọ bẹ lọ kọ gari alaye ṣé mo gbẹ tó ti bàjẹ́ kí ló ṣe wẹ kí ló ṣe wẹ gbẹ kọ fẹ ká bàjẹ́ ayé ara bẹ bàjẹ́ kí ló ṣe wẹ gbẹ kọ fẹ ká bàjẹ́ wẹlẹ ni. Hello. Gaji kí ló wá dé tó wàá gbé kọ́ látẹ̀kọ́ mo ti ń pè ẹ́ ṣoṣà ti dọ̀hùn látẹ̀kọ́ tó ti lọ ò ti dọ̀hùn bíbá ò kí ló dé hospital bíbá wò ṣé ṣé ìyàwó ẹ̀ bímọ ni ah accident ọ̀kadà ṣé kò ṣàpọ̀ ṣé kò gbẹ̀sẹ̀ lọ́wọ́ ẹ̀ kò gbapá kò gba nǹkan kan gbogbo ẹ̀ ṣì wà intact ok wọ́n ti bẹ́ẹ̀ fi bandage dé ok pẹ̀lẹ́ tó ṣáàṣì lè dúró tó ṣe eh, ẹ̀ eh, tó bá ti ṣe tán bẹ̀ tètè bọ́ sọ́nà o ẹ eh, ọmọ kò jogun láwa o oya oya oya oya oya gbọ́dọ̀ win ẹ̀yẹn ni mo wà ọmọ <laughs> fans club ẹ ni mo wà <laughs> o gbọ́dọ̀ win <laughs> o gbọ́dọ̀ win nǹkan tó wà stake pọ̀ gan o ṣe máa jà tètè máa lọ o ó yẹ mo ní kí sáyé tún sọ fún ẹ náà nítorí aláàlẹ ẹ ti bí tó jẹ kiri wà láì kò tí ì dọrùn <laughs> ó máa kú sọ́nà bí èéfì ni <laughs> ah, ẹyẹ ni mo wà tètètètè kúrò lọ hospital kò tètè máa bọ́ sọ́nà wà á dọ̀run láyé àtàláfíà wà á dé wá bá mi màdé àṣekè mi wà á tún ṣiyẹ dáadáa wà á fún ẹ ní nǹkan pò tiẹ̀ disgrace mi yẹn all right dear ok màá tún máa pè é tètè má lọ jọ jọ. <laughs> all right ó dà bọ̀. kò sí kò sí o ah! kò sóhun tójú òní rí mo ní kò sí